يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها من واحدة وخلق منها زوجها وبث واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة نسأل الله سبحانه ọlọ́run tí ó tún ṣe ìpàdé wa nírọ̀rùn lórí ní dáwà kan àjọ ìlú Abẹ́òkúta gẹ́gẹ́ bí ti ṣe wa nípa ìlòsùn tí a máa ń pàdé pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà eléyìí ti ṣe ẹjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù tó kọ́ àná. ẹgbẹ̀rún àti ọgọ́rùn-ún lẹ́nu ọdún àti kújọ ìgbìjọ ìlú sàtẹ́lẹ̀ ìṣòro lọ́wọ́ àti ìṣòro ti ọ̀sọ́lá wà ní ìṣòro àwọn ìṣòro ìgbàgbọ́. Nàìjíríà ń lọ wọn àwọn sùpàá àti ilé lọ sí Mọ́síra àgbàtà ẹ̀rọ wálé. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé èyí tó sọ tó sọ nígbà tí wọ́n sọ ní ní tí a kọ ìjọsìn lọ́tọ́ ìjọsìn kọ̀ọ̀kan. àwùjọ náà wọ́n bá dẹ́gbà ọdún yìí wáyé pé ọmọ ọ̀sán kò ní sí ìmọ̀ ìdúntà ìlà ìlànà ọlọ́run nínú ìdálòsàn náà ẹ̀yẹ lásán àti kí wọ́n lè sì ní. ìjọsìn tọ́lá ọ̀rọ̀ sùhárà náà. òun là á ti lè bá yé ṣe. ṣùgbọ́n ìtọ́ afọ́tọ́ tọ̀nà ní ká mọ ìtọ́ sí tá a máa fi ní wà lójú kọ̀ọ̀kan. Lárí àkókò tí kò sí bàbá dé, ó ní ìtọ́ sí tá a ṣe. Àyíká lọ́kùn sọ̀rọ̀. Mo ní ìgbẹ́ńtà tí ń bá wà lákòókò òun síbà ìjọsìn lásìkò tí kàdá bá dé ìyá rí bẹ́ẹ̀ pẹ́ńtà nígbà yẹn. irú ìjọsìn kọ́kọ́kọ́kọ́ nàìjíríà àkókò náà wọn náà ní ṣòro. àdúrà yọ ìjọ sẹ́ńtà ìkàkà sùpà ìmọ̀ràn. Sọ́ba ti kó orin yẹn kàrí ìjọ sùpà wà níta. Òní kàkà ìlà. Sọ́ba rí pé òun ti èèyàn. Ó tó ìjọba ẹni ẹlẹ́ẹ̀mí ìjọ sùkúù sẹ́ńtà ní kàkàrà ń sáré. Tó ń bá wọ ìjọ sùkúù sẹ́ńtà gbà yẹn. 我们改变到这里。 títí àwọn oko bá wọlé ìjọ tó wà níta ní kákí ìtọ́lá àgbàyíṣà. ló jẹ́ pé wọ́n fi lè polongo pé oṣù rọ̀mọ́dọ́ màdìlé ìjọ tuntun bẹ́ẹ̀ kàgbà yẹn ní ká bẹ̀rẹ̀ ààrẹ rọ̀mọ́dọ́. kàdáyé bọ́ọ̀rọ̀ tẹ̀lé nìyà tá a bá ti bọ́ sínú oṣù ìṣẹ̀lú àyè. ليس على مجب المبلغ المواقيت منه عن المواقيت الزمانية والمواقيت المكانية يجوز يسمى بين تامير الشوال تسجد الحجة هنا يجوز العمر في اليوم في حج حتى يجوز يوم بعد adìyẹ ọdún bíi mẹ́rin ju bẹ́ẹ̀ lọ láti wá ní oko wa ìfọ́sá ju pé àti ìfẹ̀nùbá wọn tó ní ṣe pẹ̀lú ìlọsí àkókò níwọ̀n bá wọn tọ́lọ́ bá fún wa nígbà láàyè wọn ká sọ fún wa nípa wọn tó ní ṣe pẹ̀lú hajj rọra fi tẹ̀lé àkókò rẹ̀ báyìí láti mú ṣùgbọ́n nígbà tá a ti parí ìrọ̀rùn náà. ẹ̀rí kan máa dẹ́ta sọ náà sọ أشهر معلومات ìgbésẹ̀ oníkàtìyàn ọlọ́run oṣù kata màmá tá a máa ń ṣiṣẹ́ àjù bẹ́ẹ̀ kí ni àwọn oṣù yẹn wọn náà ti ṣe ìwà rẹ̀ ìrọ̀lùkọ́ àdá ìta àti náà tó mọ̀ wáyé àti mẹ́wàá àti tó bẹ́ẹ̀ lọ́nà ìbòlẹ̀ ìjà àkókò yẹn la wá wà láwọn aṣọ wa. نقطة نقطة ولد لا يقطع كل شيء له حج دنا من أوامي ما كل ما كبر أوامي سالما فكان لنا كل سجاد بيا الله وكان توم كان كذي ما بوم الله رجع ما كل أنا فما تعرف حج نجد ولا فكر لو تعرف ọ̀yà ká ti fi náà fi lára ti jọ ọlọ́run tó ti ojú ọ̀hún fún wa láti lọ sí ìjọsìn náà. ìmọ̀ ní làwọn ẹ̀rọ máa ń fi ìjọsìn yẹn hàn. olùdarí ń bá bóde tọ́lọ́ ń tọ́ bá lóun fẹ́ lọ sí káyì ẹ̀rọ ọlọ́run abá yẹn tó ń polówó ìmọ̀ ní. ọwọ́ ẹlòmí lo ẹlòmí lè rọpò ẹlòmí lè kọ́lé ẹlòmí lè ralẹ̀ bí ẹlòmíràn bí ilẹ̀ ní àìsí yọ wọn ṣe ọ̀rọ̀ yẹ wò yí pé láì ní kankan mo ní wọn dáhùn ká láyé tóun bẹ rí orí mu ẹsìn ẹsẹ tó lè fẹ lọ́hùn gbogbo àwọn kàyà lọ́hùn tó máa dé lọ sí i. àì ojúlówó ọ̀ràn yẹn àgbọ̀dọ̀ ọkọ̀ ọmọdé wá wọlé àlùfáàjò nínú ìṣẹ̀rí àti wọn ni kéèyàn gbé rolé ọlọ́run bá ti wọ̀ àti ìdíkọ́pẹ̀ ìrìnàṣà ẹ̀yọ́ àwọn ààyè tó lámì wọn bá gbé ìrìnàṣà ẹ̀yọ́ àwọn ààyè tó lámì bíi ààyè tí wọ́n ń pè ní àlùmọ́ṣà àrọ̀ lápẹ̀rẹ̀ ní ọwọ́ àti mọ̀nsánì àti àrọ̀fà. او مشاعر يا حتى مسجد الخير نعرف مسجد الاسلام يا رواه بس وبعدين ننقل مشاعر إذا يجب للصلاة ما هو يدين على الوصول في الحج فإذا بعد مقياسا فلا عن الحمرة والحج طبعا دي عمرة ملكون تبع في الدنيا ينفع صار يولي الله عم بعد يوم سبحانه ṣùgbọ́n tó bá jẹ́ hajj lọ́wọ́ ẹgbẹ́ sàgbà bẹ́ẹ̀ sàlàyé rẹ̀ ní ìgbà tó bá tó ti jẹ́ hajj òun ti dún dúró ní ọlọ́run bá ti wọ̀ lọ́wọ́ ní mẹ́ta yẹn àti àlùmọ́ṣẹ́ àyẹn àwọn àyè tó lámì bíi àlùmọ́ṣẹ́ àrọ́mù tí mo sọ yẹn ní ẹwà nínú mùsàlùmá àti àrọ́fà pẹ̀lú àrọ́fà ti dín àti ó wọnú àrọ́fà ti láwọn àyíká lọ́ra jáde bẹ́ẹ̀ wọ́n pè lè ní wọ́n ti tó sẹ́lẹ̀ bìtí ni màmú fi bá mi sọ̀rọ̀ níjọ ààbò masjidu káyì níbi ìlà àtàwọn ọmọ sáàyè ọ̀hún lè dá sí àyà ní ẹni tí wọ́n àwọn tàbí má lọ sọ̀kò nímùnà gbogbo àwọn ẹ̀yà ọmọ sáàyè ọ̀hún ni wọ́n. kí ni wọ́n fi rọ àwọn àyè lè àjáde àìdáàdà tó máa tó sọ̀tẹ́lì bí àwọn àkókò tí a kà fún ẹ. àpàdé lọ àkókò tí àwọn tóbi ti wọ̀n sáyẹ̀ ròyìn ọkọ̀ sí ìyẹn ó ti kò sí. lákòókò kan omi ìgbé tí ẹ bá yọ lábìbò ètò òní lára bá ti ẹ ní. lákòókò kan. olè rẹ bá lọ mọ́kà ń tì olè lọ bá olè bẹ̀rẹ̀ sí àjì máa fi di ijọ́ kẹjọ nínú tòun. lákòókò kan nìkan ìfihàn ti mọ àìjálà pẹ̀lú ìlànà ìkẹta àgbà àti òṣìṣẹ́ yìí. kí ni ìdájọ́ hajj dandan ni? pẹ̀lú ojúlówó ọ̀ràn yẹn ni gbogbo ẹni yóò tó bá ti bàlágà tó dẹ̀ lágbára ẹ̀ka náà lè ẹ̀dẹ̀ sì máa ṣe nínú àfi tọ́lọ́run bá fún yàn nígbà láàyè náà fílà lókun ọ̀dà ìjọ orígun kan nínú àwọn orígun Islam jíjọ́ náà yẹn rẹ̀ ọ̀rìnlẹ̀ pẹ̀lú kẹ́rọ̀ ọlọ́run ọba hánà bí rọ̀rọ̀ ọlọ́run ọba tí ọba dẹ́dà sọ ní sọ́sọ́ àlùmọ́ọ́nù ayọ̀ náà ti sẹ́wọ̀n ọlọ́run ni wọlé ńlá bíi àlànà ti fi jòlè rẹ̀ bí wọ́n ti sàtọ̀ àlè ìtọ́lọ́run ní í ṣe bọ́lọ́run ti ṣe lọ́rùn yẹn fún àwọn èèyàn láti lọ tẹ́lé rẹ̀ wò fẹ́ni tó bá lágbára láti rìn ọ̀rẹ́ rẹ̀ ọmọ nǹkan parọ́ ẹni tó bá wá ṣàì ní gbàgbọ́ ó lówó á ní à ebi ẹ̀ka ó ti fi tẹ̀sán ní rere bí roughly one point five million tí wọ́n á kó bóde ìjẹ́kí náà lọ́ọ̀dọ̀ nígbà ọ̀sán kọ́ láyé o wọ́n mọ̀ nǹkan parọ́ ẹni tó bá ka ìmọ̀ rẹ̀ ó lágbára àti hajj kò dẹ̀ ṣe fa iná lọ àwọn ènìyàn àdìlà àdàbí ọlọ́run bá rọrùn kó lọ́dọ̀ gbogbo ayé jíjọ́ náà yẹ hajj yìí ọjọ́ náà yẹ pẹ̀lú súnà nàbì sọlọ́lọ́ àlejò sọlọ́ kódà àwọn àhàdé ìtọ́wá ó di ipò wọn tó ń pè é sẹ́tọ́wà tó ọjà bíbí tó wá ní sísẹ́ǹtẹ̀lé. ṣé ìgbé yẹn òfin àbá nẹ́bí sọ́lọ́lọ́ àṣẹláńtà pé kóun ti wí tẹ́lẹ̀ ó tún wí bíi náà bẹ́ẹ̀ ni. ìbéyìí ni ọ̀gbà gbé tíra fọ́túnà àgbáyìn náà àdé ìtànẹ̀wà wí àtẹ̀ báńkà tí ọ̀bẹ ẹsẹ̀ mi jọ lọ́dọ̀ bẹ́ẹ̀ ka ọ̀rọ̀ lílọ bẹ́ẹ̀lẹ́ ọlọ́ọ̀rọ̀ àbí tẹ́lẹ̀ kì ẹ̀ka fẹ́ gbàdẹ́ tó fi débi ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀kẹta ẹ̀kú kan fẹ́ àgbà ẹ̀dẹ́ ti wí lẹ́ẹ̀kan lọ́dẹ̀ hàdùn tàwa àgbọ̀. lọ́dọ̀ ni hadith abdullahi رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم طريقه بني الإسلام على خمس إسلام وقع بأمثاله كما قول ابن الإيمان بمن يعني àwọn fi máa ń sọ mẹ́ta ni mẹ́rin làwọn orígun lè sọ̀tọ̀ yín máa ń bí ṣùgbọ́n ilé islámù márùn-ún ni wọ́n mọ̀ ọ́ bí. àkọ́kọ́ nù orígun lé bí wọ́n ti mọ islámù oníṣàhádà ti àlá ilaha illallah ìjẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọdún àyàfi àlá àti pé Muhammad ní òjíṣẹ́ ọ̀hún ọba ní ṣe àkọ́kọ́ nìyẹn nínú orígun Islam márùn ìkejì ìkọ́ni ìsọ́lá ìmákírun ìkẹta ìtàdé ìzàkà ìyọ́ ìzàkà nígbà tí ọba ti tó gbèǹdéke àtàkókò téyàn ó fi yọ ìkẹrin ìtẹ̀lé ọlọ́run ọba òfin ìjọsìn tàbí àti àwọn àyè àbí fún ìjọsìn. لنا من صوم رمضان بدعوى رمضان حديث المسوار إلي هذا حديث لأنه اسم البخاري عن مسلم بكاته حديث المسوار ففي حديث أبي هريرة رضي الله تعالى عنه أنا جدران في بان صرف وعن جرة سواء يا أيها الناس كيين قد فرض الله عليكم ألا ألم في حج إلى دار فحجة torí náà lọ sí hajj wọn ní tàdé ní bọ́kùnrin náà ti fi dé níyà ọba ní àkúlẹ̀ àmì ní arọ̀sùn lọ́lọ́ ìjọba ọdún láàmú àti ní ẹni òjíṣẹ́ ọlọ́run kọ̀ọ̀kẹ́kẹ́ òjíṣẹ́ ọlọ́run bá dákẹ́ ẹni yẹn sì béèrè lákọ̀ọ́kọ́ ọ̀dọ́ alóhùn lẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀kẹta òjíṣẹ́ ọlọ́run wà sọ ìbéèrè lọ́wọ́ kò tí wọ́n bẹ́ẹ̀ sọ fún yín pé ọdọọdún lẹ́ẹ̀ máa lọ làwọn wọ́n lọ mọ́ sọ́sọ́ àtúntò ẹ̀rọ lè lágbára àtúnṣe. ìdá ìka náà lọ jẹ́ ìwọ ọmọ ń lórí fi ọwọ́ owó tí wọ́n kiri yìí ti fọwọ́ rẹ̀ kà tó lọ mọ́gà. ọwọ́ adágbọ́dọ̀ ọdún wọn ni a máa rà. ẹ̀rí bí alágbára ọdún òun máa dúró gbèsè hajj tẹ́lómi máa ti jẹ. tẹ́lómi ti bàlágà dé ìtọ́jú tó gún ọdún tó ti bàlágà. ẹlòmíì ti ẹni jogún ọdún lọ nínú ti ń kawó ìlẹ́nìkan ni wọ́n kírun ẹ̀ lẹ́nu kò sí ìdú bíi twenty years lọ sí ní nka owó owó òbí bíbi ti owó tọ́ba lọ́jọ́ orí títí fi lé ní fifty fẹ́ràn tó gbèsè hajj níyàn jẹ sọ́run kódà yóò kó orí rẹ̀ tó fẹ́ wọ̀ sàárè ẹ ẹ wọ́n ní kò sí tó bá rí ṣe rí rí hajj ó tún jẹ dandan pẹ̀lú yìí pé gbogbo àlè wọn mọ yìí lẹnu wọn kò fẹ ọ̀rọ̀ yẹn ní bẹ́ẹ̀ bá ti lágbára kó dẹ̀ sí lẹ́ẹ̀kan nínú ọjọ́ ayé rẹ̀ kó dẹ̀ jẹun tó ti bá mọ̀ pé sẹdán nísúmẹsì ṣé gbẹ tó bí ti yẹn hajj láì tọrọ wákà àti wọn tọ wọn ti pèsè nìyẹn. mọ́tàlá ṣé ṣíṣe hajj ní kẹ́mẹ́kẹ́mẹ́ ni. ẹ̀rí ṣé kẹ́mẹ́kẹ́mẹ́ ni àdéhùn ẹsẹ̀ ti lè fi já para ọjọ́ tó bá yá mọ́tò ti máa padà ṣe ṣé màá màá ṣe tó bá padà yá gèrè alẹ́nu àwọn olùmọ̀ tí wọ́n ní sẹ́ni fi hàn ṣe hajj kàmẹ́kàmẹ́ ni o bí ni ẹ bá pẹ́ ṣe é tó sì lágbára yẹ ẹ̀sán tó ń tọ̀ ń bẹ̀rẹ̀ máa tẹ̀sẹ̀ bàbá jùlọ àwọn ẹ̀rí tá a fi kó wá tọ́wọ́ àdúnú ẹ̀ nígbà tá a níbi sallallahu alaihi wasallam ń sọ wípé inna Allaha kataba alaykumul hajja fahujju. ẹ̀dá bí ọlọ́run ọba ti ṣe hajj nílẹ̀ mẹ́fún yẹn lọ ṣe wọn lọ áfùrù ní amọ́ ìpìlẹ̀ nípa wọn bá ti di amúrù bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ yá alẹ́ nǹkan o. mo yá Abdullahi ìwọ ọmọdé wa kọ́kọ́ lọ ìdá aláṣẹ wa náà tí yóò lẹ́tọ̀ sí ìdàwé àti òní lẹ́tọ̀ sí ìdàwé ẹ̀yìn dáhùn ẹ̀yìn tẹ̀ lẹ́gbàá ní ọ̀sùn tiẹ̀ náà tó o nípa bẹ́ẹ̀ tó aláàlú sọ̀rọ̀ màá lọ́mú yẹ sọ̀rí ló sọ̀rí káàbá rí kí nígbà tó sọ pé ká má tètè dé nínú gẹ́gẹ́ olùbí kí àdúrà wípé dandan ní kàtẹ́ ní hadith eléyìí ọ̀sẹ̀ kí ni ọ̀lá làbíà onígbàntọ́ bá fẹ́ ṣe hajj ó ń tọ́wọ́n tètè tó bọ́sẹ̀ kí ni ó tètè di ọjà. ṣùgbọ́n ká tètè ṣe òun ló fi ń darí tọ́lá rí àwọn àtàrò náà. ṣèṣe ìwà ẹgbẹ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló lè ṣẹlẹ̀ ọ́ ó lè rẹ̀ yàn. kò ká ta kò sí má ṣe kábíyè ní kí wọ́n ní kí ọmọ ìlú wọlé ìlú wa ẹ̀yìn náà káwọn òkú tẹ káwọn ọ̀rọ̀ wọ́n wọ́n fi mi kan hàn ní dọ́kà pépò lálọ́ àdúgbò lálọ́ bẹ́ẹ̀ ní àgbègbè inú olùkú yóò fẹ́ ọ̀rẹ́ kàwọn wọn ta ẹlẹ́gbẹ́. ọmọ tó wé léèdì tó o bá tó o jọ láàrin iye ọdún mẹ́ta àwọn lọ máa ń fa ọkọ̀. láyé fún ìdájọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wọn fi lé fẹ́ǹsì ọ̀pọ̀lọpọ̀ dájọ́ ọmọ bì lọ ẹlẹ́nu ìdájọ́ wọn lọ wọ́n wá ìwọ́n náà mọ bùkọ́tà tó ń tè tẹ̀lẹ́yìn hátà ló kó lọ́dọ̀ wa nílò òsè mẹ́rin ilé ọ̀wọ́ ọ̀yà ní sí ìparí náà dáadáa ní owó tẹ̀lé kọ́ ní ìgbọ̀fẹ́ ní ìtumọ̀ wọn tó bá ẹ̀rẹ̀ kábíyèsí ṣe tó ó lè padà rẹ̀ bùkátà kájú lè gbá wa lórí káwa ti hajj láwọn alátọ́ pọ̀ àkọ́kọ́ náà alátọ́ wà tẹ̀lé pé ọlọ́run máa ń fi sábà bí àìsí pẹ̀sẹ̀ nílẹ̀ ju pẹ̀sẹ̀lẹ̀ lẹ̀. ọwọ́ náà àdéhùn tí wọ́n kò kọ́jà tó ń sìn gbé jáde. àdéhùn àti ìwẹ́wà ẹ̀jẹ̀ ọlọ́run dàgbà á. wọ́n yẹ kí ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá sọ ike máa ń máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ dáadáa. ẹ̀rí fún yẹn gẹ́gẹ́ lọ́ba adẹ́dà kọ́kọ́ mẹ́nu bá wọn mẹ́ra sọ́lá mẹ́nu kọ́ mẹ́nu bá ń bíbá yìí. rọ́ọ̀tà kaba yẹn ló ń sọ̀rọ̀ àjọ wọn fáwọn tó fi kí nínú àjọ ọ̀nà rọ́ọ̀tà ọ̀nà kùnkùn ọ̀nà ìdíjára àjọ. ẹgbẹ́ gbà tí a tún adílẹ̀ Sudan táǹpalẹ̀ wọn láti lọ Saudiya ọwọ́ àti gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀rọ̀ fà mí o òtúrùkù ni o ìdáàlú ni o kì í sáláì má fẹ́ wáyé ní ìjọba lọ sí ìjọba yìí. lórí jẹ́pín náà lọ́ba adé làmé gbogbo. ilẹ̀ ló ti rí àwọn obìnrin tó pọ́n tọ̀tọ̀tọ̀ olùwàgbé yẹn ọkùnrin nìkan bá ti rí àwọn obìnrin tó pọ́n báyìí bí máa máa yẹn. ó dẹ̀ lóṣù ọgbà gbégbé irú àwọn obìnrin yìí wọ́n bẹ Nàìjíríà ọmọ àgbàgbé ọmọ afátáṣá àwọn òwe lélẹ́yìí ẹ ọ̀fẹ́ àwọn èèyàn ọ̀fẹ́ lè sọ ọ̀fẹ́ mi yẹn bí èlùbọ́ lọ wá sá ọ̀fẹ́ rẹ ti dé gbá torí hajj lọ wá sí. láàlá àdìsọ̀lọ́ àtàwọn obìnrin abẹ́rẹ́ tó sọnù tí ò lókun ní ẹ ti mọ́rú wọn àwọn tí wọ́n lọ sí hajj náà ti máa rọ bẹ́ẹ̀ ló ti rí wọn ẹ máa mú ilọ táwọn ọmọdé bá ti lọ kó lè ní àga máa fún obìnrin lẹ́yìn lóru àdìgbà tí èso tó ibi bẹ́ẹ̀ náà kí wúrò kálù àdìlérò ti pọ̀ tó ẹgbẹ́ ń sáwò nígbà tó ti dán lójú bí ọ̀sán pẹ̀ fẹ́ ọ̀dẹ̀ sọ̀rọ̀ ọkọ rẹ̀ fẹ́ ó fírí àbò fírí ṣé wúrò kálù wa. tí wọ́n ká àwọn ọ̀daràn burúkú páálí ní tọ́lẹ́tì wọ́n fẹ́ máa ṣe yánmẹ́yánmẹ́ pẹ̀lú ara wọn mo kàn ní fèsì ara mi dọ́kàn láì ti sọ pé àfikún òun lóyún fún ọ láàrin ìlànà ìlànà níbẹ̀ wọn fa burú títí àwọn nàìjíríà àwọn nàìjà àwọn ìgbè lókè fẹ rọ fà fún ma fẹ fẹ ọlọjọ kálù àkọjọ pé yẹn pamọ́ lóhùn sí obìnrin kan because àwọn tó ní ó lè wó wó fọlásìkì tó wà láì kò ní ṣẹlẹ̀ rẹ kan ẹlẹsìn òbí ló pè tí ò tẹ gbọ́n fẹmi rárá tọ́ọ̀fà ń fọ fún onígbàyà tọ́ọ̀fà ń fà ní apá tọ́ọ̀fà ara rẹ̀ ìyá máa wò pé nọ́mà bó ti ẹ kórí gẹ́gẹ́ bíi pé yàwó ẹ̀ ní bẹ́ẹ̀ lè ní kì í ṣe yàwó ẹ̀ rọ́pà kò máa lè wà bàjẹ́ láì lajẹ́ pàlàpàlà lọ́nà gbogbo wọn láàfọ̀ sọ̀rọ̀ kan àti jáde kó nù lẹ̀ láti ọ̀rọ̀ náà fẹ́ mọ ayé ní ọdún kọjá la wọn láì ní jáde àti hajj bẹ́ẹ̀ náà nìjà ẹlòmíì lè lọ kó bàtà ní wọn kó bàtà gbé kẹ̀yìn kálukú máa ń wọlé abẹ́ ẹ̀kọ́ bàbá bàtà gbọdọ̀ fún wáìtì ní kálukú máa ń bọ̀ jù orí wa lè fò wọnú arọ ó lè máa pa mẹ́fẹ̀ẹ́ káàkiri òun là máa ń wọ̀ jù àwọn pẹ̀lú ọba kẹ̀kọ́ òbíkiri lọ́kọ̀ ogun ọ̀rọ̀ òbíkiri báyìí o kẹ̀kọ́ bíbí kan lọ́ba fẹ́ dátọ̀ sí làwọn bangali bangalẹ́sì àwọn máa lọ kó kíní ẹ̀dá nù ni ọba dẹ̀ fi kó dànù ọlọ́dà sílé lẹ́ni òòrì mọ́bìlì ẹ̀rọ mi lọ́sà òun lòun ní bàtà yìí yìí ṣe tiẹ̀ ibi tí màá lòdì sí lédè àwọn èèyàn máa ń ṣe jáde ó lè jọ ní kùkù báyìí lè jọ kú àbí kẹfẹ kó ká ọgbẹsẹ sá lọ àbí kọ́ máa sáré ẹ báyìí ṣé àwọn ògbésọ̀ bá tó dára dà wàá lu eléyìí fà àwọn àwọn ọmọ èkó ṣe máa ń ṣe. òṣìṣẹ́ ló máa fẹ́ wáyé pípọ̀ yìí ní ọ̀bá sọ̀rọ̀ torí bí dérò bá ti pọ̀ ayẹyẹ ayé èrò dẹ́kọ̀ èmi lẹ́yìn náà lẹ́yìn gbélé lẹ́yìn ju bíi mẹ́fà lẹ́yìn gbogbo gbà lẹ́yìn já èyí tó tẹ̀sí nílé ìmọ̀jú làwọn obì méjì lé ọkọ̀ kẹ ó dùn àjà mélòó wa ni tẹ̀lé wa jẹ́ fẹ́ǹsì kọ̀ tí wọ́n á gbé tẹ̀lé òkú wa nígbà láàyè rẹ̀ <laughs> méjì ìbéèrè láì tó tún já <laughs> tó omi ẹ̀gbẹ́ agbọ́dọ̀ ti sàwọn fún un pé sábẹ́ ti pọ̀ báyìí ìjà gbọ́dọ̀ tẹ̀lé òun là nẹ́bí sallallahu alaihi wasallam ń sọ fún ayé kéé ẹni yóò lọ́ba lọ sí hajj bọ́lá mi yára tó ń sọ òun ṣe parapara bọ́lá mi yára tó kò lè jáde kó ní ìtẹ̀lá sí ọlọ́run náà kò wò pé pa ah, ọ̀rẹ́ kan tó bá wọ ọmọ nílé jálá jò rọ́jà àkàyẹ̀wò mi wọlé gẹ́sẹ̀ òkú sẹ́ni ọba padà dé ní hajj báyìí asẹ́rí padà bí ijó bí ẹ̀fẹ́ ìdí lọ́wọ́ ẹ̀yin náà sì mọ̀ fọ́ ọmọ yẹn ọ̀fẹ́ fẹ́. ẹ̀rí nínú àwọn ẹ̀gbẹ́ wa ni ẹ̀rí àfàwà amúrùmí là á sí rọ̀dìyà lọ́rùn láyà á ní. nígbà tó ń fẹ́ fún àtẹ́bí ìdádùká wà ní ìgbé wọn ní ìwòsàn ní. òjíṣẹ́ ọlọ́run wa ẹ̀wọ́ pé lọ́dọ̀ rẹ̀ pé o ti di ọmọ lẹ́yìn tí ó tẹ̀lé nítorí òjíṣẹ́ rẹ̀. nígbà tá a nẹ́bi náwó sọlọ́wọ́ àǹtọ́lá bá a fáwọn amúnde káwọ́ kò lójijì yẹn. wọ́n ní kí ló dé wọ́n ní mo fẹ́ dá má jẹ̀ àà ẹjọ́ náà ni má jẹ̀ mú bò ẹ̀ṣẹ́ ọ̀tún máa ń bá má jẹ̀ mú wọn lọ fẹ́ dá. wọ́n ní má mú tí mo fẹ́ dá náà ní pé àpótí dẹ́sẹ̀ kí n tó di mùsùlùmí o mo fẹ́ gba má mú yẹn pé ṣé tí mo fẹ́ ti di mùsùlùmí tí gbogbo ẹ̀ṣẹ̀ mi ti lọ òjijì ọlọ́run ní sèyàn àmọ́ àyíǹsá tí kò hẹ̀ sí ẹni ìwò mọ̀ tẹ́lẹ̀ ní pé anàlè ìsìlámà yà bí mo mọ ọ̀gbìn. pé islam ni gbogbo ní ẹ̀ bá ti tọ́jẹ́ pàlàpàlà tẹ́lẹ̀ yé ti mùsùlùmí báyìí ọlọ́run tẹ̀ fún abárẹ́ fún yẹn. wà á nà ní ìjọba yà bí mo mọ ọ̀gbìn. bẹ́ẹ̀ náà ni ìyẹn ti lé jáde kókò níbi tí wọ́n fi ń ṣe kókòrò wọn fi ń ṣàìdí ìgbàgbọ́ ọwọ́ àná síbi tí ó ti máa ṣiṣẹ́ ìgbàgbọ́ tí ó máa lò ìgbàgbọ́ gbogbo ohun tó ti ṣe tẹ́lẹ̀ tọ́jà burú ọlọ́run tẹ̀sí máa bá rẹ̀ wà á nílẹ̀ hajj ìkẹta tó fi fún mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà á ní hajj yẹ àdìmọ̀ mọ́ ọ̀gbìn gbogbo yẹn yẹn mẹ́tẹ́ yẹn ti ṣe tẹ́lẹ̀ ọlọ́run tẹ̀sí máa ti dáhùn fún yẹn ní ìlànà ti hajj yẹn dáadáa. ẹ̀rí hajj ti fi nu wà ó lè jẹ́ kí yẹn di ẹni tí wọ́n á tún kun nẹ́kọ̀ lọ́rùn rẹ̀. الإمام مسلم رحمه الله تعالى من حديث عائشة رضي الله تعالى عنها ماذا تسألون صلى الله عليه وسلم يا عائشة وصدق يقول لا يبين ما من يوم كنت جاكا Soja ọlọ́run tẹ̀sí máa sọ àwọn ẹrú ẹ̀ di ẹni tí a tún kù lọ́rùn wọn tó dùn náà tí wọ́n máa pọ̀ gan tó ọjọ́ àárọ̀fà. ó lè fi ẹ̀jẹ̀ ní àárọ̀fà ń tọ́jú owó rẹ̀ ayé tí ò ní sàárè ọjọ́ jáde ọ̀yìn náà kò wọlé ayé ọlọ́run á máwọn ẹ̀dá wáyé àwọn tó ثم yorùbá yìí الملائكة. lè mọ ìmọ̀lá ìkà في máa fi àwọn tó lọ sí hajj ṣe ìyẹn rẹ̀ fáàrí ọ̀dọ̀ àwọn ìmọ̀lá ìkà àwọn ẹni jẹ́ oníyìn rẹ̀ nìyí o ìpèsè ẹni wọ́n fẹ́ jẹ́ lẹ́sẹ̀ àwọn kan lè máa wù àbàjẹ́ tó tọ́ o ẹ̀sìn ráwọn eléyìí ẹ̀rí sọlọ́run làwọn ń ṣe nínú ọlọ́tọ́ wà fún hajj àwọn ìgbẹ́jẹ̀ sáà ọ̀bọ̀ ìṣẹ́ nínú hadithi tí wọn bọ̀kọ́ láti mùsùlùmí gbé jáde látọ̀dọ̀ àfọwọ́ àbẹ̀wọ̀ yọ ọ̀sẹ̀ ọlọ́run sọ̀rọ̀ àti wọn ní adájọ́ ti sọ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àtàlà sọ yìí pé ìlànà ọmọrọ tó ń fi ìlànà ọmọrọ kàfàrà tó lè má ní ẹ̀ bá lọ sí hajj kéke kò sí lọ́dún ni ọdún gbìyànjú lọ́dún mi lápẹ̀rẹ̀ kàfàrà tó lè má bẹ̀yìn náà lọ́wọ́ ọlọ́run máa ń fi ṣe sábà bí ìparí ẹ̀sìn ìparí ẹ̀sẹ̀ fún yẹn láàrin àkókò tí ń bẹ láàrin ìkíní kejì wọn mọ́ra yẹn. ìtumọ̀ rẹ̀ ní bí ọlọ́run rọmọdán yìí wọ́n tún fi rọmọdán mi ọ̀lọ́ gbogbo bí ọjọ́ tí ń bẹ láàrin rọmọdán kan tó rọmọdán kan yẹn gbogbo ẹ̀sẹ̀ tó dá pátá ọlọ́run tẹ̀sí bá parẹ́ pẹ̀lú ọmọ mọ́ra tó ṣe yẹn. ẹ̀rí lọ́dà ẹ̀ka owó kínní òun ní gbogbo ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bí ó sì tún lè jẹun tí yóò fi tẹ̀lé lọ́lọ́. wọ́n lè hajj mabrur ẹ̀ wá rí hajj déyẹn ṣe dáadáa hajj déyẹn ṣe dáadáa ẹlòmíì lè máa béèrè pé hajj wo bẹ́ẹ̀ ni hajj mú owó rẹ̀ níbi aláàbí. yẹtù pé gbájú ẹlòmíì lè gbọ́ gbogbo àwọn ìbánisọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa à nínú àti hajj ọ̀nà yòówù tó yọ ọgbà ọba lọ sí ẹgbẹ́ ẹ pé bẹ́ẹ̀ wọ́n ti ń rówó sí ọlọ sí ẹgbẹ́ ọba sàn ọba gba ten million òun làwọn lò sí ilẹ̀ ọwọ́ akójẹ́ lọ láàyè ilẹ̀ hajj rẹ̀ tó ti yẹ lọ́yìn sá hajj sáà wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ àbọ̀lọ́ pa ayẹ̀ àbótú sàbúrú bẹ́ẹ̀ nínú ọ̀nà táwọn èèyàn máa ń gbà tí wọ́n fi lówó. àbọ̀lọ́ fi ẹsẹ̀ tó àbọ̀lọ́ ṣe fẹ́kẹ̀rù dídán nínú àwọn kẹta táwọn èèyàn máa ń ṣe. àbóbìnrin dẹni ó gbélé pawó àbógbéta pawó oríkèé kékeré nìkan ń gbé pawó sí. àbóṣe yẹn ń yàwó lówó fi padà jáde. irú hajj léyìn padà lọ́ọ́ ṣe pẹ̀lú eléyìn lẹ́yìn sàhájá mọ̀kúrú rárá lẹ́yìn sí hajj tọ́jà ọ̀rọ̀ bó ti hajj tọ́jà òun ni hajj téèyàn ṣe tí ò ti rú pálapàla yẹn bẹ̀ yìí tá a wí lẹ́ẹ̀kan ni olóbi ilé lóbi ilé yàn lẹ́tọ̀ọ́ sí oní ti epo kíì oní ti ìjáde òní ti gbogbo ilé yàn bẹ̀ hajj tọ́jà. àdébí sọlọ́mọ́ àlùfáà lọ́wọ́ sọ wípé wọ́n hajj ní màdìrán kódà hajj tó da òun ni hajj tó bèrè ṣe tó bára mù dájú hajj tó da ni. àgbẹ̀ gba flọ́ọ̀tì lọ́dọ̀ àwọn olóṣèlú ṣàlàyé fún àwọn olóṣèlú yẹn wọ́n jẹ́ kí ọmọ rẹ̀ àgbà ọkùnrin ọ̀sẹ̀ lọ lọ tọ́lọ́kọ́ ni lẹ́yìn náà fẹ́ gbọ́ lórí pé àdìsọ níyàwó kan ọlẹ́yìn fi láìpẹ́ eléyìí tètè ní máa kó dáadáa rẹ̀ nítorí tó bá lọ mọ́ká nǹkó fomi bí ń jọ káàkiri. ẹ lọ́mọ́mọ́ rẹ̀ àgbà ọkùnrin yẹn àbábúrò rẹ ẹjọ́ lọ́lọ́kùn tó ti dàgbà àbí bọ̀dá rẹ àbí bàbá rẹ. alẹ́ ti kẹ́sì ọ̀rọ̀ ní sáà padà kí yára sí i sọ́mà jẹ́ sọ́kọ́ ọ̀dì ní ókùnrin rẹ̀ ní rẹ̀ torí láwọn yẹn bá ń sọ̀rọ̀ máa rọ̀ bù sẹ́lẹ̀ mi gbọ́ yé sí ọjọ́ kọ lọ kí sọ́kọ́ nìkan ọkọ̀ wà pẹ̀lú mọ̀rọ̀ báyìí yẹn ti rẹ̀ ní bí obìnrin ó kú gbọ́dọ̀ kẹ́ni àjò àyàfi pẹ̀lú kí náà máa rọ̀ mọ́ ẹ̀ ọkọ ńbẹ́ńbẹ́ ni àbúrò lè jẹ́ bẹ̀ ẹ̀gbọ́n lè jẹ́ bẹ̀ ọmọ àgbà lè jẹ́ bẹ̀ bẹ́ẹ̀ bá lọ́mọ àgbà tó dàgbà bẹ́ẹ̀ fẹ́ rì má rí a kí ló burú bí kọ́mọ ni ọ lọ pé màá mi mọ fàyín lé lágájá yìí lọ́wọ́ wọn ni ha ha bò bẹ́ẹ̀ ni ó lè jẹ́ wà nínú fa kàǹfààfà anas bí ipò wà nínú náà wọ́n ṣe níjẹ́ òní ìfún àbọ̀ ọ̀dọ́ nígbà tó fẹ́ fẹ́ ọ̀ṣun lẹ́yìn sọ nípa bẹ́ẹ̀ hajj bí yẹn bá ti dáadáa àdébí sallallahu alaihi wasallam pé lẹ́yìn sálá kù jẹ̀dá ẹ̀lẹ́ ìjà kò sí nǹkan máa jẹ́ ẹ̀sìn rẹ̀ jà lójà nàlọ́ hajj ìṣẹ́kọ̀tì ńlọ́lá jù lọ bó ti wá ní hadith àbí ìkórẹ́rọ́ ní èyí tí wọ́n kọ̀ kọ́lá tó sùn bí dàdà ọ̀jọ̀ lọ́wọ́ dàdà lọ́dọ̀tò ìdíjọ́ ọlọ́run tó lọ́wọ́ wọ́n tún béèrè pé wo ni mo ní bẹ́ẹ̀ ni ìjà tuntun yọ̀ ọ̀nà ọ̀rọ̀ wọ́n tún béèrè pé wo ni mo ní hajj ohun àti ẹ̀rọ wo hajj lè yí láti dáadáa. inú ọ̀la tó wà fún hajj wọ́n ní pé bẹ́ẹ̀ rí hajj yẹn áwùjọ ní jihadi nìta òun lọ́lọ́ lájú ní jihadi táwọn obìnrin lè ṣe àtẹ̀yìn obìnrin náà lè ṣe jihadi. wọ́n ní lówó wọ́n ní lówó dáadáa tó bẹ́ẹ̀ ní ọkùnrin bẹ́ẹ̀ kọ́dà ti máa jẹ iṣẹ́ tí yóò kó bá ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ọlá àwọn máa jẹ gómìnà ọba ti ṣiṣẹ́ iṣẹ́ tó fẹ́ lọ sí yẹn kọjá nínú ilé òun ní alẹ́ àpò ó sì lè fi jẹ̀jẹ̀ ẹni tí ó ní òbí gidigidi owó nínú ilé ṣùgbọ́n tí wọ́n máa fi bóde yóò lè fi jà ẹ̀sìn ṣe ní mẹ́rin àjò kọ́gbọ́dọ̀ jáde pé àdínkù káàkiri àtijọ́ yìí kò sẹ́ni tó lè ṣe jù wọ́n lọ ọbẹ̀ jáde là ń sọ̀rọ̀ rẹ̀ yàn ọbẹ̀ gbòdì lọ sí sẹ́ni. nínú àwọn ọmọ jẹun òun ni pé kọ́gbọ́dọ̀ sí dàrúdàpọ̀ kọ́gbọ́dọ̀ jáde pàgbọ́ àwọn obìnrin ní ìgbà ṣiṣẹ́ yìí kò tún wá sọ̀tọ̀ kọ́ kẹ̀kẹ́ nínú ìṣẹ̀lẹ̀ ọkọ̀ gbọ́dọ̀ wà lẹ́nu iṣẹ́ kí afáàkàkì fóònù mu ẹ ló àjà gbọ́lẹ̀ wà ná àgbẹ̀rẹ̀ ni àwọn oníjẹ báyìí. ẹ ìgbẹ́ àtẹ̀bálẹ̀ ìgbẹ́ni àyọ́ kò tó ti níbi ẹ̀ bẹ́ẹ̀ mi lọkọ̀ rẹ̀ àwọn agbójú jẹ ní ọláyé iṣẹ́ yẹn ti kọ jíṣẹ́ ilé ọkọ yẹn lórí ojúlówó sẹ́tọ́gbà òun ni tí ọba pè é nígbà ọba wù ó wá ní òun dá àwọn àwọn kọ́sọ́mà lù ju òun ká ló ń sọ kọ́sọ́mà wọ̀ èmi èmi ike lọ́jà kọ́sọ́mà lóríbẹ̀ wà bá mi lẹ́sìn kò sí sọ́ọ̀pù yẹn. Sọkọ̀gbọ́n dọ̀kọ́ sí nkẹ́kà inú sẹ́yìn ọkọ̀. Tóbi ní bá ṣiṣẹ́ tọ́ba wo ro owó jọ ó lè yẹ zaka lè ṣètọ́ra ní. Tọ́lọ́ ń sọ fún àwọn ẹni bíi mẹ́wàá sọlọ ló ń palẹsẹ kalẹ̀ fún ọ àforíjì àti lára tó tóbi ní ìsìn àlùjẹmà ọdọ akọsílẹ̀ ìpè wà ní mọtàkọsí ìhìnà wà ní mọtàkọsí kọ gbogbo ọkùnrin wà á kàn mọ̀ títọ́ rẹ ni torí làákà yà wọn ìyá yẹn pípọ̀ wà á máa bá darí owó yẹn tó di olè ní máa kó sáfù ẹ tọ́ba ti di pé àmì ìdùn ni ẹ á gba ìbọn ó dàbí èso òun nìkan lọ fẹ́ làákà wọn dáa pọ̀ gan làákà wọn sì lágbára gan ó pé gan torí wọ́n lè kówó jọ bẹ́ẹ̀ ni wọ́n lè máa lọ fi ra bàtà lòkù ní ọjà láfẹ́ wa ibi tí làákà yìí mo pé dé ní o gbogbo àwọn aṣọ ògiri ká èyí tó wà nínú ilé àwọn ọ̀pọ̀lù kẹ́ mọ́tò kẹ́ ó lè kẹ́ lọ fún ẹ eléyìí yọ wọ̀ tó tutù bá mú eléyìí yọ wọ̀ tó rú bá mú ọwọ́ àti òfin bìbìbì wà á máa máa mọ́nítọ̀ rẹ̀. lóbi tí wọ́n fi bí bùkátà sí kì í ṣe ti bí nìkan. títí ilé yẹn ó lè máa darí làákàyè tó péye náà wà bẹ́ẹ̀. tọ́lọ́ bá dé náà sọ pé ẹ ha fún àwọn ọ̀sùnfà á ní dúkìá yìí àwọn òbí wà bẹ́ẹ̀. lẹ́yìn ní sọ ìtumọ̀ kéwú ní àárẹ̀ ya pàṣẹ fún káfà lọ tẹ́lẹ̀. ọ̀rọ̀ tá a wà lórí ẹ̀yẹ àgbẹ̀dọ̀ súnmọ̀ ewu ní ìkákẹ́rin lórí kéwú bẹ́ẹ̀ ni.

kí ni wọ́n fẹ́ fi kẹ́ fi ẹ́ dàbí ìyẹn lè lẹ́ ráyè ẹ́ lọ yẹ tuntun ní hajj. tó nípa bẹ́ẹ̀ hajj yìí òun lọ́dún lájú jihad ọlọ́run tẹ̀lé àwọn ni wọ́n ọ̀rọ̀ yìí wa. ó fi ní wọ́n ní lè fi jọ lọ. nẹ́rọ̀ ni jihad ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìgbé jihad lọ́dún lájú àpàlà àdúgbò àti táwọn oníṣe jíjẹ ọlọ́run nílá ẹni ṣe o ẹ máa gbé mọ̀kọ́rọ́ bí ìgbà tá a máa ń rí ní ráńdà ráńdà yóò bá mú mọ yóò bá gbé kọ́ ojú ẹ̀ka bí obìnrin mọ́ ó ti dìgbà mí gan obìnrin dẹ́ni ó adé sọ̀kọ́rọ́ àwọn ọkùnrin àwọn àtòlẹ́yìn rẹ̀ báyìí á ẹ̀yin máa gbó àgọ́ àwọn sọ̀kọ́lá ti lá ẹ lè ṣe jihad walakin afdal jihad èyí tó lọ́la jùlọ jihad ò sí yín ìyẹn ni pé kì í ṣe pé ẹni ṣe jihad èyí tó wá lọ́la jùlọ jihad ò yín hajj mọ̀kòrò wọn ni hajj tẹ̀lá sí lọ́nà ìtọ́jà ọba ló ń kójọ kéèyàn fi àwọn ẹ̀mọ́ létí ẹ̀tọ́ lọ́nà bá ti kọ́ pé a rí dúkìá tó mọ̀tẹ́ máa bí ń ṣe ìbánisọ̀rọ̀ fún alọ́pọ̀lọpọ̀ gbà níbi wọn lọ́ọ́yí arí àfa kan tó ṣe sùúrù pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n bá mọ́nítọ̀ ọ̀rọ̀ rẹ̀ ìyàwó yẹn ti kọ́lé àbóòsì nílẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìkíláàsì tó ní àfa àpàdà kọ́lé jù lọ kẹ̀lẹ́ mélòó tó yé tó wà sí ọlọ́run ò ní yọ ogun ọ̀nà tó bá ti wá rí pé yọ yọ owó kèé náà ṣe bó lè kó bá ti ẹni ọkọ̀ kẹ̀kẹ́ o yọ yà ni. àwọn míì nígbà ìṣẹ̀lẹ̀ yẹn fi kẹ́kẹ́ jújù ọlọ́run ló ní ọbẹ̀ jù kò díjọ sí rẹ̀ lọ́wọ́ ilé tí ó do ní ọlọ ńlọ tó dà nílé kí ó kẹ́ ó tún kó bọ̀ fẹ̀rẹ̀ gbogbo ń do ní oṣù ní ọlọ́dà lẹ́kọ̀ọ́ ọlọ gbogbo ẹ̀ sẹ́kọ̀ kọ́ bá dẹ́ta lókọ̀ ẹ̀yin àtọ̀ àdáyẹ̀kùn kọ́ la ṣe gbogbo àlẹ́ ìdí ná tàbí ìlà ẹni gómìnir jókòó ó jókòó ẹni ó dúró ó dúró oníkọ́ wa sùn ó sùn onírò màlà ó rò ẹ má tó wá sí lọ́rùn. sọ nípa bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé ṣùgbọ́n ìtọ́lọ́lájú ọ̀nà jihad obìnrin òun ni fẹ́ẹ́ jù nọmọ kí àwọn ajé àwọn náà á máa gbìyànjú láti fi ní o láti kówó jọ torí pé tọ́lọ́mùbá ti ní ká rí kó jọ tó káwa náà ká gbìyànjú láti lọ sí kíni o láti lọ sí hajj pẹ̀lú mahram wa. nínú àwọn májẹ̀mú tí hajj máa fi di dandan fún yàn márùn-ún àkọ́kọ́ ẹni tí hajj máa jọ́nà yẹn fún ajẹ́mùsù wọn ò pé kèfèrí síbẹ̀ o wọ́n tọ̀ máa jẹ́ mùsùlùmí rárí ìkejì nínú àwọn májẹ̀mú márùn-ún tó ń tọ̀ wá nílẹ̀ akáyì omi ẹgbẹ́ asínwí ẹni tó ti yá wèrè onídìí kọ́ lọ mọ́kà torí rẹ̀ máa fi pé ìkẹta náà àwọn májẹ̀mú márùn yàn a àti bàlágà ṣùgbọ́n èèyàn ò ti bàlágà yìí àti èèyàn gbọ́dọ̀ jọmọlú àbí tọjẹlẹ kẹrin hajj yẹn òkun pẹ̀lú yẹn ni kìí ṣe pé kò lè ní hajj kò sínú májẹ̀mú ní hajj ẹ máa ní lálàáfíà tọ́lọ̀ bá kẹ́ ọ lè mọ ọmọ rẹ bí ọ̀jọ̀gbọ́n ọdún méjì àjọ̀dún lọ sí mọ́tò àkọlọ́ ti hajj. Ààrẹ irú ẹ̀sẹ̀lẹ̀ ní àfikún anábì sallallahu alaihi wasallam. Arábìnrin kan, àdéhùn lọ fa ọmọ kékeré kan sókè fọ́bí mọ̀títí ọlọ́run sallallahu alaihi wasallam. Ọwọ́ àti anábì léèrè jọ yẹn pé àlìhádà hajj. Ìjọba yìí náà hajj ní mọ̀títí ọlọ́run ní náà bẹ́ẹ̀ ni wọ̀láki àjùrò ṣùgbọ́n wọ́n lọ gbàlá láàrin ọmọ yẹn pẹ̀lú fẹ́ ọmọ yẹn hajj ò tí ì mọ òfin fún kó ti ṣe sí ẹ̀ ó ti hajj tó fi wá ládá fún òǹbí rẹ̀ ni tọ́ba bàlágà yóò tẹ̀ lọ sí ẹ̀sìn ìṣàkóso ìṣàkóso èyí tá a máa ń dá sí bèrè sílẹ̀ yorùbá yẹn àwọn àgbèrè ọmọ rẹ̀ alájì alájì àkú ẹ lè bèrè pé kó kọ́ka àtẹ̀lé kọ́ka làyè rẹ̀ sọ̀rọ̀ tó lè jì lòdì lọ àwọn fẹ́ẹ́ gbà kẹ́ńtì òní ìbára wa kéékèèké wọ́n máa ń lé ọ̀dà fáwọn àgbàlagbà tí wọ́n mú àwọn ìyá wa tí wọ́n mú àwọn kékeré lọ́mọ́ká. kódà wọ́n máa ń débẹ̀ kẹ́ ẹni tí fún ẹ̀dẹ̀ ti yọ ọdún tóbi ní lára yìí wọ́n á jí tó gbé lọ sí mọ́ká àdìgbà yìí. ẹ̀gbọ́n mi náà mọ̀ yìí pé olùdáàbò rọ́ṣẹ̀ tàbí ìjà á ti bímọ. ọmọ ni wọ́n bá máa pè ní alájà alájà sáúdà. lọ́sọ̀ olórí pé ó bímọ mọ́ká. ọ̀nà mọ́ká wọn fi sí lọ́mọ ẹrú bí ọmọ yẹn tó ọmọ yẹn tẹ̀ máa lọ sí hajj hijjatul islam nígbà tó bá ti kí ni tó bá dàgbà. kàdáníga àlàm bẹ́ẹ̀ náà lẹ́rú tó lọ sí hajj tóun náà bá di ọmọ náà dùn yóò tẹ̀ lọ sí kí ni o yóò tẹ̀ lọ sí hajj bí. ìkarùn nínú àwọn bá ọmọ tí hajj ó fi jẹ́ pẹ̀lú fún yẹn òun ni a lè ṣe tọ́ra kéèyàn lágbára àwọn kàbí bẹ lábẹ́ lílágbára ọ̀pọ̀ gan. ìmọ̀nù kàbí aṣọ tí ẹnu kàbí lè ṣe ìlágbára yìí táàbà bá ti jẹ tẹlẹ fún yẹn ẹni yìí ti lágbára títí hajj ọ̀sẹ̀ ti dọ̀rọ̀ yẹn fún òun ní yẹn gbádùn lára wọn ò ké sáfihàn ẹ̀rí ìkejì òun ni kí èèyàn ní ìkápá ohun tí ó mú lọ tí ó mú bọ̀ tí nǹkan yìí ó tún sẹ́kù kó níbi bùkátà tó ní ọjà gbèsè ní ìyá ọ̀sán owó tó kó fáwọn obìnrin àwọn ìyàwó ẹ̀ sọ ọmọ ẹ̀ tó ní kó tó débi aṣáájú ọ̀rọ̀ bíi torí hadithi kan wà yìí pé ó ti tó fọ́ọ̀mù yẹn pé ọ̀daràn ni ọ̀rọ̀ aláàrẹ̀ ẹni tó yẹ kó ti kíni o kó fún ló ń jẹ. ẹ wá rí tobìnrin tiẹ̀ tí hajj bá máa fi jọ́ràn yẹn fún májẹ̀mú tuntun míì tún bẹ́ ń bí tiẹ̀ o òun náà lọ́rọ̀ máhùrọ̀ ẹ̀rí ọgbọ́dọ̀ ní bóyá ọkọ rẹ̀ ọ tẹ̀lé tàbí máhùrọ̀ máhùrọ̀ yẹn mo ti sọ ọ lè jẹ́ burú ẹ̀ ọ lè jẹ́ gun ẹ̀ ọ lè jẹ́ bàbá ẹ̀ ọ lè jẹ́ ọmọkùnrin ẹ̀ tó ti dàgbà tó ti gbọ́n àwọn yẹn máa ti kí ni ẹnìkan tó wọ́n máa ti kí ni á tẹ̀lé lọ tí ọba ti rí báyìí wọn là yẹ jìbọ àlẹ alhaji hajj òbí sọ̀rọ̀ yẹn àwọn ọlọ́pàá ẹlòmíì lè fẹ́ bẹ́ẹ̀ náà tẹnu táwọn sọ̀rọ̀ ní àti jò ní ìpè kí ni wàá ní èmi wọn ti fẹwọ ẹ ẹ ọ̀rọ̀ owó ti ẹ tọ́ ti fi nàìjíríà wípé owó lẹ wàá fà sọ̀rọ̀ owó ni mo tọ́ wà lẹ̀ àníyàn hajj sọ̀rọ̀ yẹn fẹ́ mi kí lórí kò mú máa rà ẹnì kan wà ní hadith abdullahi bin abbas ọjọ́ lọ́rọ̀ bẹ̀rẹ̀ àdúgbò wọn ni wọn kó ìdíje ọlọ́run sọlọ lọ́rọ̀ àdúgbò tó ní ọkùnrin kan gbọ́dọ̀ wà ní kọ̀rọ̀ àti kí eléwọ rẹ wà pẹ̀lú ẹ irú nǹkan ẹgbẹ́ ti máa tẹ́lẹ̀ tóbi ní bá sáàpù láì mú ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ dání tọyọ pẹ̀ ní fámìlì ẹ̀ yóò lè fẹ́ ẹjẹ́ àtàlàyé fámìlì ẹ̀ fámìlì tó ń dìde nínú yóò lè fẹ́ ẹ̀ẹ́dì kan máa bọ̀ wípé ìbẹ̀yẹn náà ti wọ́n ọ̀hún kẹ́rẹ̀ pé wọ́n mú yẹn yàrá èyàn lè wọlé sí ẹni hà. àdéhùn ṣẹlẹ̀ làwọn mìíràn máa fi dé wọ́n ní aláràfà wọn wọ́n máa máa ṣe pálapàla káyọ̀ obìnrin ò gbọ́dọ̀ fáwọn àyàfi pẹ̀lú ẹ̀ńtọ́jú ilé wọ̀ rẹ̀ wọ́n lọ́kùnrin kankan dìde tí ó fi kí àtọ́ akọ́rọ̀ àti kó sínú ẹ̀. ọ̀nà ìyá Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ìnàmúrà ìyàwó mi jáde fóun lọ sí hajj wà á ẹni sòdí tó èèyàn wọn ti kẹ́ra àwọn kẹ́ra wọ́n jẹ́ ti fi mí sínú àwọn bàtálíọ̀nù tí ó lọ jagun báyìí báyìí wọ́n kọ́ ẹ ẹ̀rọ ọlọ́run ẹ̀ ń sáré lọ́lọ́lọ́run àlùfẹ́lẹ́ àfẹ́jà màmúra tẹ̀lé ìyàwó rẹ̀ lọ́ọ́ sí hajj bá lọ́ọ́ dóògùn gángan ẹ ọ̀pẹ́ yẹn fẹ́ gbẹ́gun rẹ̀ kọ́ nìyẹn fi wá sí ibi ọmọ wa kọ́ náà rẹ̀ bàbá onílù tó gbẹ́lù kọ́ àbẹ tó gbẹ́lù dẹ́gẹ̀ ẹ ọ̀pẹ́ ẹ dá ìlú kẹ̀kẹ́ wà rí ṣé kẹ̀kẹ́ náà lè máa ń gbé lábẹ́ kùtà rí báyìí ẹ fi wá rí wọ́n máa ń sọ kọ̀ọ̀kan sí báyìí tó ẹni tó gbẹ́lù tó gbé kójì ká ó lù níwájú tẹ̀wọ̀n bí àwọn kéèké tó bá rí ọmọ súnmítì wọ́n fẹ́ máa fún ibi ìlú lẹ́yìn láyé. wọ́n bá rí pé wà fún lóògùn ẹ̀yìn tó ti lùlù tó ti dùn àwọn kéèké náà fẹ́ máa fi kíní kàgbà lẹ́yìn. ẹ̀dá ẹ̀dá bá wá lóòlù rẹ̀ kọ̀ọ̀kan. ẹ̀ dáhùn mi ẹ̀ àdúgbẹ́ni so ẹni ó ní kí àwọn òun ọlọmọ kà ó gbẹ́dùn kan ni wọ́n lù lánàá yá ni. àfẹ̀sì kọ́ máa sì mọ́kàdé kọ́ máa padà kó lọ lé àwọn ẹni tí ń lùlù ni. torí bẹ́ẹ̀ òtítọ́ ọlọ́run sọ lọ́wọ́ àtàlà sọ fọ́kùnrin ẹ̀fí fáàpù òjò lé òrìn lé sùn o. ó fi òjò bí ẹ̀ẹ́dẹ́ ìjò ó fi sórí ilé ọ̀ alọ́ ọ̀sùn. à ń sọ lé fàkójà máa ìmọ̀ra àti ìfúdẹ́yìn bá fi lẹ̀ léwúrẹ́ gbé tíráfùlù pẹ̀lú ìyàwó ẹ ṣe hajj pẹ̀lú ẹ má lójú ogun kankan èyí ọba tó gún dé èmi obìnrin ní ọ̀bọ̀ omi tó fi fẹ́ra fún ọ nígbà tó bá padà lù tiẹ̀ ńkọ́. tó bá rìn ẹsẹ̀ rí nìyẹn torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ máhárọ̀mù yẹn dandan ni o ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ dandan ni tòtòrí bẹ́ẹ̀ agbọ́dọ̀ wà máhárọ̀mù kó tó lè bá ti hajj lóbìnrin bá wà lọ sí hajj ẹlòmíì ti ń béèrè níbi tí ẹjọ́ bá ti wá ṣe ń gbọ́ tí kò sí hajj <laughs> hajj rẹ̀ lálàáfíà ṣùgbọ́n dẹ́ṣẹ̀ àwọn amọ̀fẹ́sẹ̀ ni ó ti tóbi tó bọ́yọ̀ ọ̀rùn ọwọ́ hajj àti ọ̀rùn níwọ̀ nítorí kọ́ jáde bìdúnì kìíní ọ mahram ọ jáde nítorí pé kò mú mahram dání. ẹ̀rí wọ́n ni tí májèmú bá ti wá pé obìnrin wa lọ gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ fóun fẹ́ ti hajj ọkọ gbọ́dọ̀ kọ̀ fún o ọkọ gbọ́dọ̀ kọ̀ fún rárá bí tí ò kọ́ ìyẹn ni wípé ọkọ̀ gbọ́dọ̀ kọ fún pé kọ́ máa ṣe kí ni o kọ́ máa lọ sí hajj a sì fẹ́ kó ṣe kí ni kó gba ìyọ̀ǹda ọkọ rẹ̀ ó tó di pé yọ lọ sí hajj tọkọ bá yọ̀ǹda fún ọ̀dà pọ̀ tí ọba wa yọ̀ǹda kárajà ti bí ọ̀gáyìrì ìdìní hìí obìnrin máa jáde láì ní gbà yọ̀ǹda rẹ̀ lóníṣẹ́ ìjọsìn ní lọ́ọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ọkọ tó bẹ́ẹ̀ kọ́kọ́ fún ìyàwó ẹ̀ láti má lọ sí kí ni ọ ájì ọ̀rẹ́ yẹn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjòmùfò tó pọ́síbù kí obìnrin yẹn ti rẹ́lò míì tó máa sí kí ni ọ tí ó sì má rọ̀bù. ọkọ̀ wa ní ìmí lọ́kọ ẹ̀ ó sì fẹ́ lọ sọ́ra ẹ̀yìn ọlọ́run agbára rẹ̀ ò débẹ̀. torí ẹ̀ sọ ọkọ láàyò kọ́ kò lékè ìwọn tó jẹ ojúlówó rẹ yẹn bí àwẹ̀ Ramadan ọkọ lè sọ fún yẹn pé àwẹ̀ mọdé àbí kí lọsọ fún ọgbà ọyájà kájẹ nígbà yẹn kọkùnrin ti bẹ ọyàn pé kò ní sùúrù yóò ní yóò ní sùúrù. ṣùgbọ́n àwẹ̀ Ramadan ọkọ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fún yàwó ẹ̀ ọyájà oníbùkátà jọ bùkátà kò. tọ́tọ́ bá tó wá tún já bíi pé hajj ṣe ọba jáde bá di gómìnà bẹ́ẹ̀ fi ọjà hajj náà sọ̀rọ̀ yìí. ó lérí ni tọ́ba jáde gómìnà yẹn sì lérí yẹn pẹ̀lú ọ̀dà ọkọ rẹ̀ àbó lérí kó tó di pọ́npọ́npọ́n fún wọn fi hajj ọwọ́ aṣọ fọ́kọ́ fún ma ti tẹ̀lé ní pé ń fi hajj kí n tó fi ọ ọkọ̀ yẹn gbà kọ́dà bí ọgbà ọgbọ́dọ̀ kọ́ fún ọ lọ́bọ̀ díẹ̀ kẹ́ aṣọ eléyàn lẹ́dàrà torí pẹ́ńpẹ́ ní gẹ́gẹ́ bí ìjà ìsìlámù dáa mẹ́nu bá. ṣùgbọ́n wọ́n jáde pé ìyàwó yẹn ti ṣe hajj rí ọ̀fẹ́ ti náà àbíbẹ̀ kan fẹ́ lọ bá bàbá ẹ̀ sí àbí ìyá ẹ̀ àbí wà bí èèyàn tí ò ṣe hajj àbí èèyàn tí ò ṣe ẹni tó bá máa bẹ́ nìyẹn ṣe òun ní àti kíni a ti ṣe rí ọ̀rọ̀ bó ti irúfẹ́ wa lóbìnrin yẹn fẹ́ ṣe dandan ní kọ́gbà yọ̀ǹda ọkọ rẹ̀ ọkọ sì lè sọ fún pé ọkọ gbọdọ̀ lọ ọ̀rọ̀ bó ti nítorí pé sàkọ́wò ọ̀rọ̀ lọ́fẹ́ lọ́ọ́ ṣe mọ́tálá ní obìnrin tí ń sopó lọ́wọ́. bọ́yá ọkọ kọ̀ọ̀lẹ̀ ọjà ń sọ́fẹ́ lóṣù mẹ́ta ó lè jẹ́ ọmọ pínísí lè yẹn fẹ́ àwọn kò lè fọ́ ọmọ pínísí tí ò sí gbogbogbò ọmọ kò lè fẹ́ ẹlẹ́yìn táwọn ìjọba tó ń wẹ́rẹ̀ wẹ́rẹ̀ lóhùn wọ́n fẹ́ wí sí wọn ní o tọ́lá ìwọ́n ọmọ pínísí kan láti rí òhò kí àwọn náà ní ọmọ pínísí táwọn kò lè fẹ́ ló ti lè fẹ́ yà arúgbó bí arúgbó bá wù ẹ̀ lè fẹ́ yà arúgbó ó ti bímọ bíi eight àbí ten àbí wàá fẹ́ sọ́dọ̀ rẹ̀ so nàá so ọ̀fẹ́ yà arúgbó so àbí ọmọ mọ́nàmọ́ná gbọ́dọ̀ ọmọ òòjọ́ ìmọ̀ èèyàn ò lè fẹ́ yẹn wọlé tó ti ẹ̀sùn bá wọlé pè níyàwó rẹ̀ tí wọ́n ti so ìgbì rẹ̀ tọ́ba ti tó fẹ́ ọlọ́gbà lọ́dọ̀ àwọn òǹdí rẹ̀. wọ́n sọ wípé ọkọ bí méjì tó ọmọ òbí ti háì èèyàn bá àti kiri ojú bẹ́ẹ̀ lọ ọyà kó lè gbé yẹn. àbẹ́ ti gẹ ọ̀rọ̀ ẹ̀sìn làwọn sọ àwọn sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ayé àbáwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn ẹ̀tọ́ ọmọnìyàn kọ̀ ẹ̀tọ́ ọmọbìnrin mi. <laughs> ìsìn yẹn tó ẹni tó ń fi ogbó lọ́wọ́ pé ó fòpé yẹn kọ́ ọ lẹ̀ wọ́n dáko lóṣù mẹ́ta nítorí pé bóyá obìnrin yẹn ò ṣe menstruation àti kéèsì sí wọ́n lè pọ́nmọ́ pọ́npọ́nà òun lọ fẹ́ kájẹ̀ ní tó ń bá ti hajj náà tẹ́lẹ̀ yọ tẹ̀sí tí ó fi bàlágà kókó yẹn alẹ́ dúró rẹ̀ pé ẹni yẹn àlejò mẹ́ta ọ̀fẹ́ ṣe abẹ́ sígẹ̀ abẹ́ kọ́kọ́ ọ̀nyẹ́ni tí ò ṣe mọ́ ọ̀fẹ́ kan oṣù mẹ́ta bóyá ń gbà tó já rúgbó. tó lè lọ ó lè rìnrìn àjò hajj. wọ́n ní lára ti bọ́ àlẹ́ yìí hajj hajj hajj yẹn ti dandan fún un. àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ẹni sọ́kùn ẹ jáde láyé. ẹwọ bí wọn máa ti wà yìí ẹlòmíì lè sanwó báyìí lómìnira tàbí lè lọ kọ tí wọn ti kú aramu kódà àwọn àfọwọ́sí bíbí àti sàtó ara ẹkú balẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá tún abíbí àlàtọ àyàjí àjọ àtọkọ fún ẹni lẹ́yìn náà bá ti ṣe nàìjíríà lòsù aláàyè kọjá àdúrà tó wà òun ni dùn áwòrán sáfárù àti dùn áwòrán ìbàdàn òrùkú nígbà tá a gun pílẹ̀nì àkọ́kànlá gùn ní àwọn àdó àkọ́wádìí wọ́n fẹ́ wọ́n ń sàdó ọlọ́run sọ ọlọ́sọ ọba alálàájì àdó àbíyá. wọ́n ti sàdó àyẹ̀wò báyìí sàdédé kọ́kọ́ rẹ̀ fi jáde láyé ni àdó àbíyá rẹ̀ òfin dandan fóbìnrin rẹ̀ fọlọ́ sí pẹ́. kí ló fa àwọn nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba sùpáàrọ̀ ọ̀nìlá sọ̀kúrìjù fún nàbí gbòyò òkèké wọ́n là ẹ gbọ́dọ̀ fún obìnrin tó ń sọ gbọ́jáde kó nílé wọn àwọn ní ọ̀dẹ̀ sì gbọ́dọ̀ jáde tẹ́sí rí bẹ́ẹ̀ lẹ́rí lónìí ìbéèrè pọ̀ lórí ẹ̀ kí ló fà á ìbáàdà tóbìnrin fẹ́ ṣe yẹn bóyá tó kó ọkọ fílẹ̀ ní àbọ̀gbọ̀ ẹ jáde láyé ìbáàdà tó mọ̀ akọ̀dà wọ́n wá kùtù ha mo lọ yàtọ̀ ìjọsìn tó lákòókò ni bẹ́ẹ̀ dẹ̀ ni àkókò rẹ̀ ní o. ẹ sọ́kọ̀ ẹ̀wù ní ojúṣe rí adigun ń lò òfin jókòó láì ní so yẹn sí. ní ojú ó pè ló fún nìyẹn o ìsàkọ dúdú o. káàtì ẹ̀sìn tó bá jẹ́ sí lù jìlì bá mú àlò tó fi ń sùn. ṣùgbọ́n àkọ́kọ́ dúdú tàwọn ti àwọn tó jẹ́ pòkì ni mo ń sọ̀rọ̀ ìmọ̀ aṣọ dúdú ti láwọn aṣọ àgbáríkà nìyẹn aṣọ òun sọ pé òun sọ fọ ọkọ òun tiẹ̀ oníṣó yẹtí oníṣó chéèkì òní lo òrùka òní lélàálì òní tọ́jú òní lókù bí bá ń bẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ á máa yọ dànù sọ̀rọ̀ bó tiẹ̀ kí ni kò tún ní sí ẹgbẹ́ ẹsẹ̀ òní fi sùn òní sọ wórówóró mẹ́sẹ̀ tí gbogbo nǹkan tó kéré sáà fi ń fi ọ̀ṣọ́ kò ní ṣe mẹ́rin fún oṣù mẹ́rin àti kí ni o àti ẹ̀tọ́ mẹ́wàá. kọ́lá kò ní lọ ìjímọ̀ kò ní lọ yíyí ní jáde àti jáde ọ̀fẹ́ yàgbẹ́ ọ̀fẹ́. àyàfi tí ọ̀bá rẹ̀ tí ó ṣẹ́wó oṣù ó lè bóde o. náà ṣe fi máa pa pa ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ọjà ìka ọgbọ èmi kẹ́ni ìkú bí òkú náà ti pọ́nlé ọgbọ́ kẹ́ni màá lọ sọ́jú káàkiri ṣé òun fóun ti rí ibi tọmọ kalẹ̀ ni àmọ́ àtọ́ba yẹ pé búrẹ́dì ní sá yóò fi búrẹ́dì bóde yóò máa ta tó ti máa wó jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọ ti tóbìnrin yìí fẹ́ ṣe ìjọ ti tó ṣe ní àkókò rẹ̀ mọ́ lọ́yà ó lẹ́yìn oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ààyè ṣègbèsè rẹ̀. ọ̀rọ̀ jò sí ìpínlẹ̀ rárá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fi tara kọ́ ọ lẹ̀. àyíṣà tó fẹ́ ṣe yẹn bóyá olóṣù mẹ́ta ni àbí ẹ̀sù mẹ́ta àbí bẹ́ẹ̀ dáa padà ń gbà ní àkókò tó gbọ́dọ̀ ṣe náà. kọ́lọ̀ yẹn ti kílẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tuntun ní sẹ́ẹ̀ kò ní lọ sí hajj kò ní hajj òkú ní ti dáadáa kí ló ni ó lè ṣe nígbà mi. báyìí ẹ ṣe ní nìyẹn sọ uh, nínú àwọn kẹmí tí a tún lọ́nà bá òun ní ìṣe hajj kẹlòmí eléyìí tí mo ti sọ díẹ̀ fún wa nípa rẹ̀ ibi lè ṣe bẹ́ẹ̀ ni a lè ṣe èèyàn bá lágbára àti lọ sí hajj tàdédé wọ́n fẹ́ padà tọ́lẹ̀ bóyá orí tí agbára wọn ò lè ká kí níyì mọ́ bóyá arúgbó ni àbọ̀ rẹ̀ àìsàn kan wá sí àdìrẹ̀ kan kò lè gbádùn fẹ́ ẹ̀rí ẹlòmíì lè gba owó rẹ̀ kọ́lọ̀ bá fi fi hajj ètò wàá hajj kan tó lẹ́gbẹ̀ẹ́ mọ̀ sáré mi. Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhu

ìjẹ́ tí bàbá rẹ bá ní gbèsè lọ́rùn yìí ṣé wàá san wọ́n ní màá san ìdíje ọlọ́run ti tọ́ka rí bẹ́ẹ̀ ọ̀dẹ́ inú lọ́ọ́hí àhàkù àníyànkùnà adájọ́ ní gbèsè ọlọ́run ọba kọ́ òun ló fi ń lẹ́tọ̀ọ́ sí kéèyàn ṣe kí ni o kéèyàn san. bákan náà nínú ọ̀rọ̀ bí ìdá lè mú wa òun ni pé kí ẹ ṣe hajj kó kú tó dínkù nínú ogun rẹ̀ ìyẹn tó ń tọ́ tí ìyẹn bá tó dẹ̀ lágbára láti ṣe hajj a ṣe hajj fóun náà náà kò rí owó rẹ̀ kódà arínú wọn tí wọ́n ní àgbé ayọ̀ owó yẹn ṣáájú gbèsè tọ́jú àwọn èèyàn. àbárẹ tí ó fi hajj fún ní ọ̀rẹ́ àtijọ́ bọ́yọ̀ sàkọọ́lẹ̀ rẹ̀ ní àdìkọ̀sọ́ ẹ̀rí nípa ọ̀rọ̀ ọlọ́run wa nípa ọ̀rọ̀ ogun tọ́lọ́run níbi bá àdìwà fún ìyá dé yóò ṣe ibi ha ọ̀lẹ́ lẹ́yìn àtọ́lẹ̀ kọ́sọ́ àti wọ́n ní káwọn òbí ọlọ́run ọ̀tá gbogbo àdàgbà pípé fi ọlọ́run ọba kọ́ ọ̀pọ̀lọ́lẹ́sẹ̀ ṣàkọ́kọ́sẹ̀ eléyìí jẹ́ mọ́tẹ́ àbí ṣáfi'í àti mọ́mọ́ ahmed àtàwọn nínú àwọn sẹ́lẹ̀. àtẹ̀lé àbú hanifa rahimahullah àwọn ní àpèéṣe káàlì kó wá jí jáde láti gbèsè tọ́jú ọ̀ àti tó bá ti sàṣọ́lẹ̀ rẹ̀ nígbà yẹn kẹ̀dẹ̀rẹ́ ayọ̀ ní wọn lọ́kàtẹ́rì àṣọ́lẹ̀ sí ẹ̀yìn ìlẹ̀. inú ọ̀rọ̀ mi ìdáyẹ̀wò òun ni bí ẹgbẹ́ ọ̀fẹ́ ṣe ẹnu tó fẹ́ lọ sí hajj fún yẹn tó gbọ́dọ̀ ti fún rẹ̀ náà nípasẹ̀ hadith náà látẹ̀lé hadith yẹn ọlọ́rọ̀ tún òun ni hadith ṣubúrú mọ́ wọ́n ní àdébìsọ́ lọ́wọ́ àti sẹ́lá tàdédé lọ́gbọ́dá lákùnrin sọ pé làṣẹ́yìká àìṣòkùnrin mọ́ òun jẹ́ pé ọlọ́run sẹ́ni tó ń pè sí kòkòrò náà fún sẹ́ni tó ti hajj. ẹ̀rí wọ́n lọ́wọ́ á ń ṣèbéèrè lọ́wọ́ ìpínlẹ̀ àti jésù kúrò wọn ó ní bẹ́ẹ̀ ni arákùnrin mi kan ni àbálàsùmọ̀ mi kan wọ́n làtẹ́ mi sọ́nù lọ́wọ́ àtọ́láwá béèrè pé tó o sáàjì fúnra rẹ̀ olówó ìṣe ọ̀lẹ́hùnjà àná ọkọ̀ lọ́ọ́ ṣe tààrẹ̀ náà adẹ̀ní hadithi ẹnu àwọn olùmọ̀ọ́kù pé ìjà lè lọ gbé bàtẹ́bí sallallahu alaihi wasallam àbí bàtẹ́bí mọ̀ọ́kù ni àbí sọlá làáfíà ni àbí gọ̀lá làáfíà. ṣùgbọ́n èyí gọ́gọ́ àtọ́tọ́ tọ̀nà jù ni pé èèyàn sábàdọ̀ sí hajj fẹ́nikẹ́ni àyàfígbà tí ìyàbá ti fi ní ọ̀rọ̀ tí ìyàbá ti fún ẹ̀ náà. ọ̀rọ̀ ọ̀rọ̀ ní wà sí ìnáwó sàtẹ́bí sọlọ́lọ́ àtẹ́lá ń sọ fún wa yìí pé dá fínà tó o bá lówó ọkọ̀ tẹ́wó fún rẹ̀ náà kó gbádùn ààrẹ wọ́n tó lè fẹ́ wà kó owó ni. bákan náà tá a lè ṣe hajj náà fílà pẹ̀lú mi bẹ́ẹ̀ ni bí ẹ̀ bá lágbára torí hajj lòun náà ẹ̀rí a lè ṣe. bákan náà sóbìnrin náà lè ṣe fún yẹn àti mẹ́rin rẹ̀ wá. ẹnìkan kí máa bọ̀ ògùn ní hajj ọ̀rẹ́ yẹn fẹ́ kó ṣe sùn mọ́kàn lágbára àti fi sóun lè lọ́ọ́ máa fi ọ̀rọ̀ sàtẹ́bí sọ̀mù sọ̀mù ọ̀pọ̀ àdìsọ́lá wípé kọlọ́ọ̀ṣe fún sísá bẹ́ẹ̀ bá ní gbèsè tí kò ní san. ọ̀rọ̀ ní ìdákúwò tí ẹ bá lọ sí hajj ní àrọ́mù kọ́ àdéhùn ìfẹ́ tó ń tọ́lẹ̀ ìgbọ́gbajúmọ̀. lákìn bí ìyẹn bá lẹ àwọn náà wà ní ìdíje ọ̀lẹ́ o wọ́n ní àdéhùn ìdíje ọmọ àtọ́yé mọ́ láàyè àkùnbàdàn ńlá ọ̀yẹ̀ bá kí ọlọ́run ọba ń kọ́ ọba tó ń náà nípa òbí ní ìgbà kẹta lọ́wọ́ èèyàn àti ọ̀gá bá ti kíni o àti ọ̀gá ọba bọ̀. nígbà tí a ti sọ díẹ̀ nípa àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àìsàn ẹ̀ka tó tún súnmọ́ kí afẹ́nu bàbá yìí tó yẹ máa ti sọ̀rọ̀ ẹ̀ nínú ìbánisọ̀rọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òun náà ni àìsí tó gbajúmọ̀ káwa máa ń ṣe ní àwùjọ wa yìí. Ìlànà ìjọsìn kan tó gbajúmọ̀ tá a máa ń ṣe ní àwùjọ wa yìí nínú àwọn ìlànà ìjọsìn mẹ́sẹ̀ tàbáàrí mọ́sẹ̀ hajj. a rí pé mẹ́ta la ní. adéka ló ń pè ní àtìfọ́ọ̀d. òun ní kéèyàn gbéra láti lọ síṣẹ́ hajj nìkan pẹ̀lú orí àjọ ẹ̀yọ̀kẹ́ tá a ṣe yẹn náà. wọ́n gbé ìtọ́ mọ́sẹ̀ hajj nìkan níjọ́ síṣẹ́ hajj bẹ̀rẹ̀ èkejì òun ni wọ́n pè ní àtàmọ́tò. èyí tó yẹ pé yẹn lè lọ bí irú àwọn àkókò yìí ní sẹ́ hajj òjò sí bẹ̀rẹ̀ èyí ó gbé ní sàlámù fún ọmọrọ tí yẹn ti parí ọmọrọ èyí ó bọ ìṣọ́ kọ́mọ àjẹlẹ̀ yóò kó sàmì ìzùl hijja èyí ó bọ abé ìṣọ́ wọn hajj láti lọ sí mùsùlùmí. Gbọ̀dọ̀ bó ti gbé àrẹ ìyẹn ló ń pè ní sàmọ́sọ̀ ìkẹta àwọn náà ní alẹ́sẹ̀rọ̀ ọ̀hún ni kí àkókò tẹ hajj òní wọlé lápẹẹrẹ ní ẹnìjẹ́ bíi jọ́kèjì ìdòmíjà ọwọ́ mọ́kà kúra wọ́n ti lè ṣáájú gbà yẹn ọwọ́ agbẹ́ni kọ́ ọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀ọ́lẹ̀ tó ní di àlẹ́ gbà mí méjì òkúta jíjọ fífẹ hajj ọbẹ rẹ ọwọ àti ìsàlámù yẹn ló fẹ hajj ìyẹn ló ń pè ní kí ni antirọọlù ìwé ìdọgba júmọ ni tí àwọn asábà máa ń ṣe láwùjọ wa yìí òun náà ní àtàwọn tó wà kátẹ̀mí àti ṣẹṣẹ kéjì yìí nínú kótóbá ìlú àwa mọ́tà tó di wa níran oríta bá dé dámú hadithi ìjà tó nàbí ìwà bó ṣe ṣe à wákàtí mẹ́ta mẹ́fẹ́ o. gẹ́gẹ́ bá ti mọ̀ wípé mùsùlùmí ohun tí ó ti pẹ̀ sí jù òun ni kí wọ́n yí kí hajj rẹ̀ yọ bí ìdánẹ́bí sallallahu alaihi wasallam fẹ́ràn fún mẹ́ta ìdí fún gbogbo àti mọ́nà ìdàgbò gẹ́gẹ́ bá a ti mọ̀ ilé iṣẹ́ hajj ara hajj mabrur ti sàlàyé ẹ̀sán nìyẹn hajj mabrur yóò jẹ hajj ilé yẹn ní ìkàlásù lé lónìí ìyẹn ti sòrò ìtọ́lọ̀ hajj mabrur ìyẹn ti sòrò ìtọ́lọ̀ àpò lè tajà lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe bá níyàn ọjà ni wàá fi lè kí ni o hajj mabrur ìyẹn lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ pé mo là صلى الله عليه وآله وسلم sọ hajj mabrur nìyẹn mùsùlùmí aṣojú kòkòrò kóhùn ṣe hajj bá nẹ́bí ṣẹṣẹ sallallahu alaihi wasallam obìnrin já sí pé ọlọ́run máa tẹ́wọ́ gba iṣẹ́ hajj rẹ̀ àwa sọ bí àwọn àṣàyàn ọ̀rọ̀ fún wa nípa àwọn tó rí lẹ́gbẹ̀ẹ́ àwọn àṣàyàn yìí nípa bóòlù ìjọ ọlọ́run sọ̀rọ̀ bá sọ́lá tẹ̀sí hajj rẹ̀. ẹ̀rí àkọ́kọ́ kí lọ sáájú ọba abẹ́rẹ́ ìrìn àjò náà. àwọn ẹ̀kọ́ kan bẹ tó sáájú rẹ̀. abẹ́rẹ́ ìrìn àjò kí làwọn ẹ̀kọ́ tó sáájú rẹ̀. àkọ́kọ́ ẹnì yóò tí wọ́n ti dàbí ẹ̀ yí òun fẹ́ lọ sí sẹ́ hajj tó ti lágbára rẹ̀ bá dé wí tó ti pinnu fóun fẹ́ lọ sí sẹ́ hajj. ó ń tọ̀ gbogbo yẹmẹyẹmẹ tí bá bẹ lọ rẹ̀ akọ́kọ́ tí wọ́n fẹ́ ẹ̀ṣẹ̀. agbèyànjú gbogbo àbòsí aláwòsí ajá ti dùn ẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ àdàpadà àwọn tó jẹ́ gbèsè àdàpadà agbèyànjú láti wáyọ ọdún ìyá àtọ̀ rẹ̀ àwọn fámìlì ẹ̀ tí wọ́n ní lọ́dún sí ọmọ omi ògbó aṣàkóso rẹ̀ yóò wáyọ ọdún wọn. àwọn ọmọ ẹ̀ fún tó máa tó wọn ná àti ìyàwó ẹ̀ tí ó fi bọ̀ tó gbólẹ̀. ìwọ́n tó ṣáájú ìrìn àjò àwọn onífi ẹni yẹn wọ́n gbọ́dọ̀ jáde pé ibi tí ó ti mú kẹ́ amọ́ gẹ́gẹ́ fún wa yìí pé ìnáwó àkàkọ́ yẹn là yẹ kó bá ní ńlá

ní àràfà ní múnà ní wọn jójó wèrè fẹ nítorí rẹ lè rọjò mẹ ẹ rí i pé olóòwe náà bá ní wọn gbọ́ yí pé àròkí kò kọ́pìlà sọ̀rí ẹni tí ìyọ kọ̀ọ̀kan bá nílà kọ́kọ́ kó tó wo pé ọ̀nà wo la lọ èèyàn wà lájọ rí dáadáa tí oníjà wọn dà àwọn tó máa ma tìyàn lójú òkòrò rere tí wọn rìn ẹ lọ́wọ́ lórí ẹ tí wọn fi lọ sí láburú kódà kéèyàn bá lè gbìyànjú kéèyàn jẹ kéèyàn jọ lọ àtàwọn olùmọ tí wọn lò wọn wọn lọlọlá jù. tẹ́ ẹ bá ti kójọ pọ̀ tó lè báyìí bẹ́ẹ̀ lọ sí mọ́tíà òbúrú kẹ̀kẹ́ níwá owó olùmọ gan kọ́tẹ̀lé yìí lọ kí sẹ́yìn omi ní gbogbo. ẹnì yóò tuntun rí mọ́ àwọn ẹ̀kọ́ ìrìn àjò àṣà àti yìí gbogbo ẹ̀ bá tá a jọ mọ́. ọ̀rọ̀ kejì òun náà ní ẹ bá fẹ́ gbé ìṣòro tí ẹ bá ti débi tó ń pè níbi ìkọ ẹ mọ̀ pé asọ́fún wa ilé ìmọ̀ wa kí tù méjì lání a ní àlùmọ̀ wa kí tù àzàmàníyà àlùmọ̀ wa kí tù àlùmọ̀kàníyà àzàmàníyà èyí tó jẹ́ ká àkókò òun ní Ṣawwal àti jáde lákòókò yẹn àti Dhul-Qa'dah àti Dhul-Hijjah àlùmọ̀ wa kí tù àlùmọ̀kàníyà ibi ní ìrẹsì lẹ́gbẹ́ ìfọ̀rọ̀m ààyè ní ìrẹsì lẹ́gbẹ́ ìfọ̀rọ̀m àkọ́kọ́ náà lọ lọ́lẹ́ ìfà fáwọn ará nàìjíríà wọn lọ́wọ́ ni wọ́n pè ní sinmi àbúyàwó àlì ike ìṣòwò náà ní àlejò àṣà ibi táwọn ará sharp àti mọ́sáw àti mọ́múrì táwọn bá ti gbé ìfọ̀rọ̀m wọn lọ súnmọ́ ibi tán pè ní rọ́ọ̀bì ìkẹta náà wọn mọ̀ wá sí níbi ní ìrẹsì lẹ́gbẹ́ ìfọ̀rọ̀m òní fọ́ọ̀mù tọ́jú àwọn ará nàìjíríà òun náà mọ̀ tí wàá di fẹ́ẹ̀lì nínú. ìkẹrin òun náà ti yà lábùlá lọ́jọ́ sí àwọn ará yámẹ̀lì ẹ̀rin mẹ́rẹ̀ẹ̀rin ẹnu kò sí ibi ìmọ̀ bọ̀kọ́lá tó ṣe ògbé jáde bẹ́ẹ̀ ẹ̀rin ọwọ́ nù hadithi abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wípé anabi sallallahu alayhi wa sallam ó níbi táwọn ará àbọ̀dí mẹ́ta ti gbé ìfúráàbù wọn àwọn ará sáàmù àdìgbà àwọn ará nẹ́ẹ̀sì kọ́m ní mọ́dẹ́rẹ́dẹ́ àwọn ará yàtọ̀ sí alábùlà. fàhùnẹ́lá hùn ààyè yìí làwọn ènìyàn máa ti gbé ìtàn àtẹ̀tọ́ bá kọjá mẹ́ sí èsì ìsara rẹ̀ tó ń fẹ́ lọ sí hajj àti ọwọ́rọ́. tọmọkí ànẹ́dùnẹ́ hùn ẹni tó wáá jáde pé ààyè tẹ̀ pàkàtọ̀ kò ní kẹ́mẹ̀ ó lè gbé ìrọ̀mù láti lé rẹ̀ lè fáwọn ará mọ́kà mọ́kà náà ti gbé ìrọ̀mù wọn àtàrà nàìjíríà náà lè pè lásìkò náà nígbà tó o bá ti ní kọjá mẹ àbí kò sí ìyé ni lórí ẹgbẹ́ nígbà táwọn ará nàìjíríà kọ̀ jálẹ̀ pé àwọn ọ̀gá náà wọ́n bá padà bọ̀ dínà náà gbogbo àwọn ti padà bọ̀ dínà báyìí òfin àwọn ará bọ̀ dínà ti ṣe kí ni o kò ti ṣe wọ́n náà nìyẹn láàtọ̀ ẹ̀rù ìkẹta nìyẹn tó jẹ́ àwọn ará ìrọ̀ àti mọ̀ṣọ́rì lórí ẹgbẹ́ nígbà tó ọba jùlọ àwa tá a máa ń lọ láti nàìjíríà àtàbà máa ń lọ madina lákòókò lọ. ó ti mú kíní ìdáàbò kẹwàá mi lọ́wọ́ tàbí rẹ̀ sílé tòlú òfin fáwọn àti máa ń gbé jẹ nǹkan ìfẹ́ máa pẹ̀lú ráàmù náà wà lọ́wọ́ gbàgbé gbogbo ẹ̀. tọ́ ní ìbájú wá dé bí ìkọ́ọ̀tù yẹn àgbájọ làwọn nàìjíríà ti di onímọ̀ dínà ẹlọ́dún ló ń pẹ̀lẹ́ ìfà kéde mọ̀dínà lè yóò ti gbé o yọ fọ gbogbo aṣọ rẹ̀ lẹ̀ kéde níta gbàgbà ọ nílé ìwẹ̀ tó di ẹ yọ wà wẹ̀ ẹgbẹ́ bí yẹn ti máa ń pẹ̀ ìjà náà yóò lò lọ́mídà tó lóró wà sí ìtò bàbá jùlọ ọkùnrin obìnrin tí ó lọ lọ́mídà tí ò lóró àti ìtò ṣùgbọ́n ó ní sọ́dọ̀ tó rẹwà kọ́dà kóbìnrin yẹn ń ṣe káyọ̀ àbí ń ṣe ní fáwọn ẹ̀rí ní àìsàn yẹn sẹ́kù náà sọ ẹ̀ àtàrà rẹ̀ nígbà tó bá gbé ìkàrà kò sílẹ̀ yìí. ọkùnrin ọwọ́ ìkàrà tí ní ìkàrà yẹn òun náà fi ẹ̀ aṣọ ìdàgbòrà àti ìbàjẹ́ lọ́rọ̀ ló ní ọkùnrin ọjọ́ méjì ṣùgbọ́n kiri aṣọ tó bá wù lọ́mọ bá wọ̀ ọ̀tà ti máa fi owó lẹ̀ tó fi máa jọ sùn ẹ̀ wò tó tó ń bá wòye jà ọ̀gbọ́n ọ̀dẹ̀ ẹ̀ sì rúmi lè fi wò tó ń bá lọ́ọ̀ kó lù wáyé. ẹ̀yin náà ẹ̀dínwó díẹ̀ díẹ̀ nínú àwọn bá yẹn tó jẹ́ yẹn. sọ ẹni tó gbé ìfọ̀rọ̀bì yẹn yóò kírù tọ́lọ́mọ sásìkò rún ọ̀rẹ́ yẹn níbẹ̀ ẹ̀kọ́ yóò kíra ká méjì tí ó jẹ́ tó lè wọ́dọ̀. ti àlá irú èyí a ti òun ọ̀sàlù aládìjọ́gbìn àbíkún kírun tó bá wà lọ́rùn. ẹ̀rí èyí ó kíra ká méjì bíi sóńdẹ̀ tòwúrọ̀. tọ́ba tí wàá parí òru yẹn kí ọ́ dà bí ẹ̀ tó ń fẹ́ lọ sí ọ̀rọ̀ bọ́ nígbà tó bá gùn kan tí ọmọ àti ọkọ̀ fọlọ́ yóò ti ọmọ ọdúnwá yóò kàn ti dàkí bílà. bó o ní o ti dà ní ẹ̀hún múra èyí wí lẹ́mì ọ̀sọ̀ pé pé rẹ̀ fẹ́ ṣe. wọ́n lẹ́nu ọba wà ní inú ẹ̀rọ̀pléènì wọ́n lè gbé ìrọ̀rùn tó bá ti súnmọ́ bí ikọ̀ lókèlókè lẹ́nu yẹn wà yóò ti wẹ̀ tẹ́lẹ̀ yóò ti lọ lọ́fíńdà yóò fẹ́ wọ́n sọ́ọ̀mì lásán ṣùgbọ́n àpèjì ni kọ́ máa fẹ́ kọjá rẹ̀. ní ẹ̀ bá ti wá gbé ìrọ̀mọ̀ ọmọrọ̀ yìí ọmọ àwọn ìgbẹ́ òun làfẹ́yì kan wọ ọmọ làfẹ́yì làfẹ́yì kan láṣẹ yìí kan láṣẹ làfẹ́yì ìdùnnà والنعمة لك والملك لا شريك لك كده تبارك وجبي رني جبي لي جبي ولا وجبي رني وجبي رني تصوره وجبي رني جبي هذا جوابك بسلام ليش ìdára òun ló ní ìkápálá òun ló ní òṣòlòmọ. ọkùnrin ọmọ apáriwo obìnrin ọmọ akun ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tó gbé ìhàmì ọgbẹ́lọ́pọ̀ ní gbólóhùn yìí gbogbo wa títí tí bá fi yí padà àtàkókò bóyá ó kún nìkan tó ń kárí àkọ́kọ́ sísàlẹ̀ yóò máa fi gbólóhùn yẹn àbóòrù fẹ́ dé àbílẹ̀ fẹ́ sú àbílẹ̀ fẹ́ mú yóò máa wí tọ́wá yìí pé wọ́n ti bẹ̀ lọ́dẹ̀ náà obìnrin náà máa fi gbólóhùn yẹn kó dàbí sàlejò èèyàn wá ní sọ́pọ̀ ẹ̀ tí ó fi bẹ̀rẹ̀ fẹ́ ọ̀wà iṣẹ́ tó kù mọ́ wọn mọ́kà wọn náà lè sọ wá. tíyẹn bá ti dé mọ́kà èèyàn tara pàpà lọ sí alimọ́kìtì àrọ́ ilé ọlọ́run bá bí wọ̀. èèyàn lọ síbi àtàjàrò aswad èèyàn ń fi ọwọ́ sàn èèyàn lè fi ìṣe ọwọ́ yẹn. àbẹ́ ẹ̀kọ́ ká sọ wípé èèyàn dáwọ́ tẹ̀ báyìí èèyàn wá sí ìṣe òkúta yẹn kọ́ rọrùn kó wọn bá ní fọ́ orí ẹ̀. sọ̀wọ́ ẹ̀ tó bá yẹ kó fọ ọ́sẹ̀ báyìí lásán ò lè kí ìdánwò yẹn. tó o bá ti rán ọ́fì kan tó lè kọ́ kẹ̀kẹ́ ká lókèrè ní sí ọmọ ọmọ ìjọ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sọ́wọ́ èyí ló ẹ oníkọ̀ ògbọ́dọ̀ kí ìdánwò fẹ́lẹ̀ ni o táwọn fẹ́ wàá parọ́ kan pé ẹ bí kìíní tí wọ́n ti tẹ́tù rẹ̀ irọ́ ni o èyí tó ti dọ́tọ́ tọ́lẹ̀ jù lágbára rẹ̀ ọ̀ká káfó wàá sàwọn èèyàn ní ṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn ọbẹ̀ rẹ̀ ti sọ wà lẹ́yìn tó gbé káàbà sọ́wọ́ sí ọbẹ̀ lọ gbé sọ́wọ́ ọ̀tún wọ́n tẹ ọkọ ni o òbó ti bẹ́ẹ̀ ní ìyàbá tó wá níbi tó ń pè ní àlòrókùn lìyàmánì àlòrókùn lìyàmánì èyí ò dùn fọwọ́ kàn tọ́ba rọrùn láàrin àlòrókùn lìyàmánì àti àlẹ́hájọ́ àlẹ́ àtúwẹ́sì nítorí pé òun náà lọ́kẹ́ tuntun kùtà òkúta wà báyìí òkúta dúdú ọwà báyìí lókùn ìyàtọ̀ ní wà báyìí lókùn ìyàtọ̀ sì yẹn òun lọ́kẹ́kùn sókúta yìí níbẹ̀ yẹn àjọ àtọ́ máa ti dẹ̀ rọ́ṣà ẹ̀ á ti nà victoria hasana ọ̀bìlà àtúrọ̀sì òkìnà àdáàbà náà òun ló wù tó fi débi. sẹ́yìn bá tó wá débi hajj al-aswad ìyẹn ti parí ẹyọ kan tó ọwọ́ àkùnrin tì í ìyẹn wàá ti bẹ́ẹ̀ tó dùn pé ẹ̀ẹ́dì tì í ẹni tó jọkùnrin yàtọ̀ gómìnrin afẹ́kùnrin ẹ̀ẹ́dẹ́sẹ̀ márùn kí ló ń pè ní ẹ̀ẹ́dẹ́sẹ̀ márùn òun náà ni aṣọ gómìnrin fi pàkájà yẹn kọ́ ju apá ọ̀tún rẹ̀ lẹ̀ níbi ìtọ́wáfù olóògùn lọ́fẹ́sì ọwọ́ ajá gbígbé etí aṣọ ni méjèèjì lọ fẹ́ mú wá gómìnrin lé yé mẹ́mi kú òun ni méjèèjì yìí ni ó tàbí yóò sì dára ikú méjèèjì padà sí ní ilé ọba tó ṣùgbẹ́jì ká bí ìyọ̀ ọ̀dà òun ló pè ní ẹgbẹ́ tó bá rọ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ kọ́ wa tó lù parí rẹ̀. ọkùnrin ọmọ wa ń rin àrìn ìyá níbi tọ́wá fi níbi mẹ́ta alákọ̀ọ́kọ́ nìkan ṣùgbọ́n tó bá di mẹ́rin tí ó fi ṣe sẹ́wọ̀n yóò máa rìn nọ́mà. tó bá ti wá parí tọ́wá fi ilẹ̀ méje náà á ti rúlákà méjì ní lẹ́yìn bàtà mi bàrà ké. rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn sọ́tò fàtíhà òyà ayélujára ìjàmbá àti délẹ̀. rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn sọ́tò fàtíhà yóò fi kùlù wọ́ lọ́rùn ahad àti délẹ̀. lẹ́yìn ìgbà yẹn ni yóò lọ síbi tó ń pèsè zamzam omi kan ní jẹ́bẹ̀ yóò mú nínú ẹ̀. bẹ́ẹ̀ ma fún mi yà níbi sọ́lọ́ aláṣálájú yọ lọ mú bẹ ada torí bẹ ató wa padà síbi hajj lọ ató wa tó bá rọrùn yóò tún kí sẹ tó bá rí ṣe ọ̀rọ̀ kẹrin ìsáta fà àti mariwa lóko ẹ má jẹ àgbàgbé báwa ṣe máa ń ṣiṣẹ́ ìjọ ṣojú àwọn ará nàìjíríà nìyẹn o ẹnìyàn ajáde lọ síbi lọ́pọ̀ ní àlùmọ́sà ibi tí a ti ń lọ pọ̀ tẹ̀sẹ̀ yẹn tọ́ba ti súnmọ́ sọ̀fà yọ ọ̀kà ọ̀rọ̀ ọlọ́wọ́ wa sùhánà tọ́lọ́n sọ fún ìdùnnú sọ́fà wàlúmọ̀rù wájà ní ṣàá ìrìnlá yóò gbọ́ àgbẹ̀ pé àkùdàtú ìmọ̀ bẹ́ẹ̀ àwọ̀ ọ̀rẹ́ yóò wí bẹ́ẹ̀ yóò wá gbọ́ ní sọ̀fà yẹn tó mọ̀ máa fi fẹ́ ní kàába yóò wá kọ̀ sí dàbí kàába yẹn lẹ́sọ̀ àlùfẹ́lá ilá ìlọ́lọ́ òní pé وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجب وعده ونصر عبده وهزم الأحزاب وحده tọ́ba ti wí bẹ́ẹ̀ sọ yóò sàdúrà tó kù tó bá kọ́ra yóò tún wí lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ pé la ilaha illallah wahda la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده أقصى ذاته في بقرة يطلب إليك لا إله إلا الله وحده أن لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده ẹ̀rí tọ́ba ti wá wí sáà kò ní sàdúrà kẹsàn-án-mọ́lẹ̀ kẹta yìí yọ bẹ̀rẹ̀ sí ṣe ìrìn láti sàfà lọ sí mọ́rúwà. yọ àárín ní mọ́rúwà yọ yára obìnrin ò ní yára o pàpà jùlọ láàrin àmì lẹ́gírì méjì kan mẹ́mẹ́ ó ti bá tọ́ba ti wá dé mọ́rúwà irú ohun tó ṣe ń sàfà tó ti la tó ti àtàdúrà láàrin rẹ̀ tó tún láìláì lọ́la yẹn lẹ́ẹ̀kejì àtàtà àti àárín rẹ̀ tó kù ìbá kọ́ra lẹ́ẹ̀kẹta tó tó àṣẹ padà sí sàfà. ó fi hàn pé tó bá lọ tó bá wá láti sàfà láì sọ̀fà nìyí ọwọ́ amáríwá ó ti tẹ̀yọ̀ kan tó padà sí sọ̀fà lẹ́ẹ̀kejì ó ti lé tó bá padà sí lọ́rùwà ó di kíni o ó di mẹ́ta tó bá padà sí sọ̀fà ó di kíni o ó di mẹ́rin tó bá tó padà sí márùwà ó di kíni o ó di márùn tó padà sí sọ̀fà ó di kíni o ó di mẹ́fà ó wá padà sí márùwà ó di kíni o ó di méje ọmọ ọmọ ọmọ tí ń sọ ẹnìkan lérò pé bí yẹn bá lọ sọ́pọ̀ lẹ́yọ̀kan ó ti pọ̀ sí ẹ̀mí obìnrin gbé kanu méjèèjì jẹ́ mẹ́ta ìkẹ́ jẹ́ mélòó ìkẹ́ jẹ́ mẹ́rin ọjáde máa ń wà báyìí ìfẹ́ ń fẹ́ lọ nìyẹn kí ni sẹ́ni ń mẹ́ o òun ni pé bẹ́ẹ̀ni ẹ ti máa parí méjèèjì nìyẹn ẹni yẹn òun tó kù òun àtàkàlù lòdò nínú ìhọ́ ọ̀parí òun àti òun rọ̀ jù bẹ́ẹ̀ lọ. tí ìrọ̀ bá pọ̀ jù lè má lòdì wọn náà wà nínú àwọn àtọ̀ bọ́bá tí wàá parí méjèèjì bẹ́ẹ̀ yẹn ọkùnrin á parí obìnrin á gbé irun díẹ̀ tó wú ẹ̀ náà wọ́n bá sọ gómìnà gbọ́dọ̀ parí abẹ́rẹ́ ti gbọ́dọ̀ gómìnà gbọ́dọ̀ gbé irun wọ́n máa tì í lóbi yẹn sì wọ́n tì í tí ìlú àti pépà tíṣàn ti bà àbọ̀ bẹ́ẹ̀ ti tẹ hajj wọ́n gé ojú òjòrí ìkànnì lọ́tẹ̀ ẹ̀rí àgàgà tó bá jáde pásítì kò hajj súnmọ́ ọkùnrin náà máa gbé irun ní o omi lè ríru pa dáadáa ní àsìkò hajj tó lẹ́yìn ìgbà yẹn ẹnìyẹn ti pàṣẹ wọn mọ ọ ti parí iṣẹ́ wọn mọrọ nìyẹn yóò wá sí kí ni o yóò wá sọ lé bí agbádá àbáǹkárẹ ìgbẹjọdá tí wọn dá ní orílẹ̀-èdè ní ṣéèsì wọn ẹni làwọn wí gbogbo gbóhùn ló ló tẹ̀sán fún tọ́jú ara àbùkù tẹ́lẹ̀ nígbà tó gbé ìrààmù kódà ó lè báyàwó rẹ̀ lò kí ọba ní farada rẹ̀. àwọn ìdílé kan bẹ tá a pàdé nígbà tá a lu akọ́kà ẹni òyìnbó àwọn àwọn ìdá rẹ bẹ́ẹ̀ láti jọ ìmọ̀ wọn lọ yẹ pé aláàjì ńgbèrè ńgbèrè àwọn àti wà láti ó ní yìí ni wa bí lájọ ya àròbí kẹkẹ bá sùn sáànù òkú kan bí ìlú kẹ ń ṣe yìí bá wà lẹ bẹ́ẹ̀ ni sọ fáwọn tí ń sọ ọbẹ̀ ọbẹ̀ lọ́ba fúyàwó wá ní bá a aláya adáwò làwọn èèyàn ẹ̀rí mẹ́rin yìí ti parí tẹ ọmọrọ rẹ̀ ọwọ́ àtijọ́ kẹjọ lórí ìjà tí wọ́n ń pè ní yọ̀ọ́mù sẹ́ẹ̀lì ìyá ẹ̀rí tọ́ba àtijọ́ kẹjọ lórí ìjà tí wọ́n pè ní ìyá gẹ́gẹ́ bó ṣe ṣe lákọ̀ọ́kọ́ yẹn yọ wẹ̀ gẹ́gẹ́ bá ti lọ yẹn gẹ́rẹ́dì olùlọ́dídà rárá ẹ̀ náà yọ wá gbé ìrọ̀mù hajj lẹ́gbẹ́ sọ pé làbẹ́yìká lọ ọgbọ́n ní hajjá ọlọ́mọ jẹ́ pé rẹ̀ fún fẹ́ hajj yọ bá tẹ̀rẹ̀ pé lòun làbẹ́yìká lọ ọgbọ́n làbẹ́yìká làbẹ́yìká la sharika laka làbẹ́yìká innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka yọ máa tẹ́ni ẹ bá wá ń sáyé àwífẹ̀ kẹ́kẹ́ tẹ̀sí máa máa kọjú ìwù tó wọ́n fi ní parí sẹ́yìn iṣẹ́ hajj yẹn ó lè dá májẹ̀ múlẹ̀ nígbè tí kẹ́kẹ́ bá wá sí èmi mọ́lẹ̀ ọmọ àlè àyètò àbẹ̀sálì ibi tí ibi tí mo parí sẹ́mi sí náà níbi tí nǹkan tí wọ́n lọ́run ti fi kí n rí ìdájọ́ yẹn náà nù. ẹnìyàn wá jáde lọ sí mi náà ẹ má jẹ́ àgbàgbé jọ́kẹ́jọ́ kí lápẹ́ o nínú ọ̀rọ̀ ìjà iléyà pọ̀ tó la òní wọn fi yọ ohun kẹrù yà lásìkò yálẹ̀ tá ẹnìyẹn máa máa jáde lọ sí mìnà kí là ń lọ ṣe ní mìnà ọ̀pọ̀lọpọ̀ àwọn agbèrò ìyẹmẹyẹmẹ wọn máa ń lé o ó lè jẹ́ alẹ́ ẹjọ́ keje wọn ti káwọn èèyàn bóde àsìkò dùhà wọn ní kọ́ lọ ẹnìyàn jáde lọ mìnà lásìkò dùhà ní mìnà mbẹ̀ni ó sùn sí yọ ọ́ ká bẹ́ẹ̀ yọ ọ́ ká bẹ́ẹ̀ yóò kí mọ́gírìbì bẹ́ẹ̀ yóò fi ìṣá ibẹ̀ yóò ká súnba bẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ọ̀run tó bá jẹ́ mẹ́rin nù rẹ̀ a kì í méjì ṣùgbọ́n kò ní í ṣe jámù rẹ̀ o ẹ̀dùnmọ̀ jámù yẹn kò ní í ká ilé àmọ́ àlálùbárì kò sì ní í gbé mọ́gárì mọ́ ìṣà iṣẹ́ ẹjọ́ kẹjọ ti parí fún mi fúnra bẹ́ẹ̀ fẹ́ mi bá mi lọ ẹ má jẹ́ àgbàgbé ìhrọ́mù bẹ lọ́rùn ẹni yẹ o ìhrọ́mù nínú àwọn májẹ̀mú rẹ̀ ó ń tọ̀ obìnrin ló lè borí gbọ́dọ̀ obìnrin lè bojú táwọn ọkùnrin àjèjì bá fẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó dẹ̀ lè wọ ọdún ọ̀fẹ́ náà. ó ti jọ́ kẹsàn-án ẹ mọ̀ fún ti ká tóra báyìí òun jọ́ kẹ̀lé yọ ọmọ àárọ̀ pàà tóun bá ti wá yọ níjọ́ kẹsàn-án lọ ìjà ẹni yóò kó ní mi lọ sí àárọ̀ pa kí ó kalẹ̀ síbi sọ́ńpẹ̀ ní dẹ́nyọ̀rọ̀ á dúró síbẹ̀ tóun máa máa fi yẹ̀ tàrí àyílá nìyẹn tó bá rọ̀ lọ́rùn tóru bá ti wá yẹ sàrí jọ ka ilá sàlá ń sáré ńbẹ ní ìjàmù án wọkọ sọ̀rọ̀ ni. àyílà papọ̀ máa la ń sáré tí ó ti jẹ méjì méjì. yóò wá ní ìjàmù án tàbí òun ti dé á ké àyílà sàlá ń sáré yẹn lákòókò àyílà. wọ́n pè wọ́n ẹyọ kan ìkọ́ ọmọ méjì èyí ó sì ké pẹ̀lú lè mọ́ bòde kò ní nẹ́fìlà tó o. lẹ́yìn ìgbà yẹn èyàn wá fi sílẹ̀ ìjọba ti kí àyè láta láńsáré alákìíkọ̀ yìí tán oníraka méjì yìí tán méjì méjì yìí tán èyàn fi sí fún àṣìk àtàdúà àti ìdílẹ̀bẹ̀ sọlọ́ ọmọ sùpáànà lárọ̀fà mẹ́sàn-án ọmọ agbówó sókè tí a kọjú la kíbla èyí ṣe ṣe dandan ní gbogbo ní òkè o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ pé òkè àràfọ́ ọlọ́jà òye wọn sọ̀kalẹ̀ ọlọ́kẹ́ òkú ìdí dandan ọ léèyàn ti máa wà ní tó rò fi wọ iṣẹ́ ẹjọ́ kẹsàn-án parí nìyàn gbọ́dọ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ fi bá mi lọ. alála ti ìtọ́lọ́mù bẹ lọ́rùn rẹ látàná ẹtikẹ́tì ẹ wá rí lálẹ́ ẹjọ́ kẹsàn-án làwọn ẹ̀ mọ̀ kó rò fi wọ. ewu tó tún kẹ́ wọn lẹ́nu ìfáwọ́dọ́dún ìlànà ìmọ̀sílẹ́lẹ́fà wọ́n lè mọ bí ìsòmíà. ìjà gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ síbi tó ń pẹ̀lú ìmọ̀sílẹ́lẹ́fà ó sì sùn mẹ́. alálàájẹ ọba gbígbọ́ ọ̀dọ̀ tó ń pè ní mọ̀nsálífà tọ́ba ti dé mọ̀nsálífà yìí kí ló ń lọ sí mẹ́. yóò kí mọ́gárí àtìṣáyé ní ìjàmọ̀ àti àkíyàn. àìrùn alákìíbọ̀ lásìkò ìṣáyé torí kò sí bó ṣe lè rí ní òbí láwọn ààyè tó ti fẹ́ ẹsẹ̀ yá jogún tó lọ. ọ̀dọ́rọ̀ yìí rárá onígbà tá a fi lọ níjó ní gbogbo pẹpẹ yẹn náà ìgbẹ́ ọ ẹ̀sọ́ méjìlá ní ẹ̀sẹ̀ yá ju mọ́tò lọ ẹgbẹ́ mo ti sàlàyé bá pàkìlì yẹn yẹn tó ẹsẹ̀ yá ju mọ́tò lọ pẹ̀lú wípé mo kúrò ní arọ́bà láago márùn-ún àbọ̀ mo sì dé kò sálífà níbi náírà tààtì about that nine pẹlẹtẹ tí ló jí jamu rẹ bọ́bá tẹ̀ ló kiri dáhùn tẹ̀sílì tó tẹ̀sí náà bíbí lọ nìyẹn mọ́gàrí àtìgbà yẹn yẹn lè sọ máa jẹ́ bọ̀ ní jọ́mù àtàkùnrin àbí tàkìr ní àkókò ìṣáì ó lè yóò fi ẹ̀rí ìṣẹ́ tí yóò ti bẹ́ẹ̀ nìyẹn ìrùn pípẹ́ ẹ̀yọ̀kan nìkan ọmọ méjì kò ní nẹ́fìlà nù o tó fi jẹ́ pé ìmọ̀ ọlọ́lá ní ilé ọgbọ́n òbí o ẹlòmíì òkè ayé ńlá yìí ó yẹ kí n ti nẹ́fìlà fẹ́ ah ojú ọlọ́gba yẹ ẹni ìyá wa tún ní mọ̀tánìfà sílẹ̀ máa fi mọ́ kódà kò gbọdọ̀ ti nẹ́fìlà lóru ẹ̀sìn ní kó o sùn ní mọ̀tánìfà tó nídìí kìyàwó lé ní o èyí wàá kírun àsùbá alákọ̀ọ́kọ́ àkókò pẹ̀lú rúkú pẹ̀lú àbíkọ́ ọmọ kan èèyàn wá tó níbi tó ń pè ní àlùmọ́ṣì àrùn ìparọ́ mo dá iye di dáadáa bí òkè ni ṣùgbọ́n pọ̀ ga pípọ̀ torí mo bẹ̀rù gbogbo nǹkan bá jókè mo bẹ̀rù ẹ̀ pọ̀ ṣùgbọ́n àwọn òkúta tó wà mẹ́bí àwọn èrò yẹn nígbà ni ìmọ̀ bó ṣe rí ń sìn o sọ irú ibẹ̀ yẹn èyí ó tó bẹ̀rẹ̀ tẹ̀sí ọkọ̀ jìnnà kíbla àti ọ̀sádà lọ́pọ̀lọpọ̀ títí sílẹ̀ òbí mọ́ dáadáa torí irú yẹn wọ́n kéde àsìkò gàrà lákòókò àkókò ẹ mọ̀ fásitì méjìlá lè kí súnmọ́ yìí kò ní jẹ́ gàlás àti ìfà gàlás òkùnkùn ooru díẹ̀ mẹ́ta ẹ̀ta ṣùgbọ́ àtìkò ìgbà yẹn lẹ́yìn kásùbà ẹ̀wá kásùbà bẹ́ẹ̀ ọmọ sí àlùbọ́sàlù àrọ́ mi àwọn àṣàdúrà lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ òbí mọ́ dáadáa ṣùgbọ́n àwọn tó bá jọlẹ̀ bí àwọn omi àwọn omi àtàwọn ẹgbẹ́ wọn bí bẹ́ẹ̀ ọkùnrin bí omi lọ́dí èyí àwọn èèyàn lè jáde láàrin òru tí wọ́n tó tù bàbá ti wọlé kí wọ́n tètè máa lọ kùn ẹ má jẹ́ àgbàgbé lọ́kẹ̀sán náà là wà ó ààrẹ ti dẹ́sì àtẹ̀kọ́ sáárọ̀ ọjọ́ kẹwàá ààrẹ ti dẹ́sì bẹ́ẹ̀ sàárọ̀ ọjọ́ kẹwàá tá a wá wà yìí sẹ́wọ́ lọ́kàn òun ni òun ló ń pè ní yọ̀ọ́ ọjọ́ tí wọ́n máa ń kó rẹ̀. àìsí pàtọ́jú ìlàdúnà wọ̀rọ̀ mi yóò jẹ́kọ̀ọ́. ìjà gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sí Mínà àti jíjú òkú. ìlú tí ó yẹ ọ̀pọ̀lọpọ̀ mọ́ ọmọ pé ọjọ́ kẹwàá kò ní jà yìí gẹ́gẹ́ lọ́jọ́ ọjọ́ ọ̀sẹ̀ nílá. òun ni wọ́n pè ní yọ́mù hajj akbar. because ọ̀pọ̀lọpọ̀ gbogbo ṣe hajj ọjọ́ ìlú gbogbo iṣẹ́ òdìdí mẹ́rin iṣẹ́ tó le jù òun náà ní kí ni o rọ́bì olùjọba. because gbogbo àwọn kẹta ń sábọ̀ kálukú ò ní ṣe kálukú ò ṣe ṣe sábà lọ́rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni eléyìí ò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ìgbà kan náà ti máa ń bọ́ sí lójú àti gbogbo kájí máa ń ṣẹlẹ̀ ọjọ́ yẹn ni máa ń wáyé. gbàtà wa kò ní sẹ́lí pàdánù lọ sí mi náà pẹ̀lú òde òkú sẹ́wọ́n òkúta kéékèèké tí ò ju bí orí ìkan náà báyìí lọ bí ẹwà ṣùgbọ́n yóò jó òkúta tí ó lè gbéra tó ọba jù èyí bá wà lórí ọ̀sán àná òkú kéré gẹ́gẹ́ tàbí iye pẹ̀ lọ́ba lójú ìrọ́ òkúta ní ọ̀jẹ̀ ẹnìkan tí mo lò wó tó lókúta ó rì gbogbo àwọn tó lọ láti jọ ilẹ̀ máa rìn. àbí wọ́n fọ́n dà bẹ́ẹ̀ tí wọ́n náà wà lọ yẹjú ilé ìjọba <laughs> ọba arókùtà wọ́n ti jáde pélé ẹ̀sọ́ rẹ̀ wà nínú lọ́wọ́ arókùtà lọ́sà wàá sọ òkúta sẹ́wọ́ntì ẹ̀yọ́ méje péré lọ́wọ́ adù ẹni yọ́ wa bẹ̀rẹ̀ sí rírìn nígbà tí ilẹ̀ bá ti mọ́ dáadáa oòrùn tó yọ láti bò sálífà lọ sí ìlẹ̀ yọ yàrá tó bá gbé ọ̀gbìn kan tó ń pè ní pàṣẹ. sọ́ba tí wàá dé mìíràn láti jẹ́ tẹ́ ẹ má jẹ́ àgbàgbé قل لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك هنا الدنيا حتى في جارة جارفة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير هني ما يوم أصاب تلبي لا يلا بيت عليه nígbà tó bá fẹ́ dúkò. jákúrà ni wọ́n ń gbé kọ́ rẹ̀ òun ló fẹ́ sì sí mẹ́ta yóò wá ju àyíyàn ní oko méje kìí sàṣẹ dání nìyẹn lọlẹ lóko ẹ àlẹbí bọ ikú jó ní wọ́n lè dàrẹ kẹrẹ ó àti sáà ni wọ́n lọ jẹ sí máa ń lọ sí wọ́n fi bí máa lẹ̀ lóko bí ráyè ìranù tí máa fẹ̀ jù lẹ́kọ̀ọ́ yọmọ kẹ́ mọ́ bá kó gbogbo ẹ̀ òbí ó sọ owó lóko kò ní òkò kẹsàn-án darẹ̀ láàbù sọ̀rọ̀ bó ti rì ẹyọ kọ̀ọ̀kan lè yóò jù bí wọ́n máa ti ọlọ́ọ̀kọ̀ ẹ̀jùlọ ọlọ́ọ̀kọ̀ ẹ̀jùlọ ojú kó o ní kẹ́ ẹ̀ yẹn látàrí ẹ̀rọ àwọn òbí àwọn ìpapà ti lọ tó ti gbé sẹ́lómi lẹ́nu pé àti sáà nìyẹn lọ lọ́wọ́ sọ pé kó ojú ẹ̀ ní. ìpínlẹ̀ yìí tó bá ìwò tẹ̀ fẹ́ kọ́ wà láyé mọ́ mo bá tilẹ̀ lóko ẹ̀rọ yóò ti máa dérí pẹ̀lú bá tó máa kó ojú ẹ̀ ní. kájẹ̀ láwọn ọ̀kẹ́ nígbàgbọ́ pé ẹni tó pọ̀ ní bá ń dé ìdìbá ó kọ̀ wọ́n máa di yẹmẹyẹmẹ ìdí ọmọdé ìdí káàbà jókòó yẹn òun gbọ́dọ̀ tún yọ títí wàhálà ti sọ náà ni. ọba ní ti àdéhùn ìrànlọ́wọ́ rẹ̀ àti àtìlẹ́yìn rẹ̀ fún àwọn alátẹ̀sọ̀rọ̀ bíyà. tí ìrọ̀lá ti wá fún òkò méje yìí ti sí àkọ́kọ́ ní kẹwàá láwa yá ìjọ táwa ti ń yá. ẹ̀rí ó sọ̀ ó ti lẹ́tọ̀ọ́ gbogbo nǹkan tó òun tẹ́lẹ̀ ó ti tẹ̀ sọ́kù ilẹ̀ ṣe máa wọ́n ti faradà kọ́nà táyàwó rẹ̀ lóró ọ̀gbọ̀n táyàwó rẹ̀ ṣàtìkọ́ àtúntò fún kẹrẹ̀ lọ torí ara èyí ó ti lẹ́ máa kẹ́ tó tó láti jẹ ta èyí ó ti rí ẹ̀ tó wọlé yóò ti rí àwọn obìnrin oríṣiríṣi ó lọ lè yára ibi lọ́wọ́ àbáyọ obìnrin wọn wájú ọ̀kẹ́ wà lẹ́yìn rẹ̀ tọ́ ọ̀bọ gbogbo nǹkan tó jára àwọn èèyàn ti ó ti tẹ̀kọ́ fún yẹn ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ sí ìbálò. ìfẹ́ kejì ènìyàn ọ̀gbẹ́rin àdáyá ní mùnà tàbí ṣùgbọ́n àwọn ọ̀gbọ́n ni wọ́n ti máa ń pa wọ́n máa ń pa torí àwọn àdúgbò wa bì náà pé bí bá wọ̀ sí ẹ̀jẹ̀ ọdún tí ìyàn bá lówó ẹran tó tọ̀ máa gbà wẹ̀ mẹ́ta nígbà tó ń ṣe hajj lọ́wọ́ yóò gbà tó ṣe nígbà ọba dàrí délé. sẹ́ni pé sẹ́ni méjì iṣẹ́ kẹta ẹni yóò tún wá fọ́ orí rẹ̀. ẹ wá ní ah, òun nìkan ọjọ́ nìkan náà láti ṣe odidi sẹ́fẹ̀ta ni wọ́n fi ń pè ní yahoo hajj ẹ̀ṣùgbọ́n ọjọ́ tó fi ń gbé gbogbo ọ̀gọ̀ọ̀rọ̀ ọ̀sẹ̀ hajj yọ parí obìnrin náà máa gbé ohun ẹ̀ kódà bí òní ju orí ìkànnì lọ. ìwọ̀n bá wá kàn báyìí ẹ má jẹ́ àgbàdo bá sọ pé jáfúrà yẹn ó súnmọ́ mẹ́kà a ti wà níjọ́ kẹwàá gbọ̀dọ̀ níjà náà ọjọ́ táwa ń tẹ̀lé ya lé lásán pé jọ́ yẹn gẹ́gẹ́ lọ́jọ́ ọ̀sẹ̀ ẹlòmíì ọkọ̀ wọn máa ga àlàbá ọlọ́sìn wọn sọ̀kan àlọ́ wọn máa jà bọ́ sáré lókè bù èèyàn padà sí mẹ́kà èèyàn wà lọ́sìn tọ́wọ́ àpòtẹ́ tó ń pè ní tọ́wọ́ àpòtẹ́ ìfà àtọ́wọ́ ẹ mọ̀ pé sọ̀rọ̀ àbùdó ṣe nígbà tí ṣe ń wúrà lẹ́gbẹ́ àpèyẹ ní sọ̀rọ̀ àfúlùfúlù pé mo dé mọ́ká gbàrà ó dé sáwọn nígbà táwọn kèmí bẹ́ẹ̀ sọ wípé ibà ti bẹ́ẹ̀ ó ti rí àwọn mùsùlùmí lè mọ̀fà ẹ̀rì tí wọ́n ti máa fi bí akúkú ọlọ́ tí wọ́n bá wọn mọ́kà bó ti tọ́lọ́ ìsọ̀lọ́ ẹ̀sọ́lá ti láti ẹ̀jẹ̀ wọn ní ẹ̀jẹ̀ ha ìkẹ́kẹ́ ọ̀tá wọn ẹni yìí o. òun lọ fa àríyá mẹ́ta àti tọkùnrin ó ṣe nígbà tó bá bẹ̀rẹ̀ tọ̀ wá fún bẹ̀rẹ̀ yẹn. ṣùgbọ́n iṣẹ́ kẹta níjọ́ kẹwàá yìí òun náà ní tọ̀ wá fún ti ká ọ̀ nígbà tí ẹ bá padà sí mẹ́jà. bàtẹ́ mi ti tẹ̀ ẹ̀ mìíràn. ọlọ́mọ àtúnlá ìyáwó àti tọ̀ wá fún méje ẹ̀mẹ́je èyí ká ẹ̀mẹ́kò orílẹ̀ ọlọ́run lẹ́ẹ̀mẹ́je. èyí fún bàbá àti mọ́lúwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́je. èyí ẹgbẹ́ lè lọ lára tọ́lọ́pọ̀lọpọ̀ máa lọ lára ní kí wọ́lọ́hì àná mo ti gbèrò pé mẹ́rẹ̀ẹ̀rin mo gbọ́dọ̀ ṣe jọ yẹn adẹ̀láwò ló láti bẹ̀rẹ̀ ẹ̀ bàbá rẹ̀ làwọn gbà ọmọ akẹ́kọ̀ọ́ làwọn láti ṣe jáfara nígbà tá a kó onímọ̀ nǹkan yẹn tàbí ìlẹ̀ àti jáfara àtọ̀kù àtọ̀rọ̀mù jáfara àlówẹ̀rẹ̀ àwẹ̀ látàkùn yàrá ẹ̀fọ́ tó kú kéde o orí àdìrí yẹn lẹ́fà òkùnà wà fún ìfà àbá mo wọlé tó báyìí mo lè jáde òye mi ìwádìí ò sì mọ̀ súnmọ́ rẹ o tọmọ gbé irú àwọn adáwúwo dáadáa báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéyàn lọ́wájú gbéyàn lẹ́yìn ìyẹn síwájú ìyẹn sẹ́gbẹ̀ẹ́ ó ti wùwé ó ti dà láì fara kẹlẹ̀. ẹ wá o ìwọ́n bá wà ní àkàmìlà ni mo ti parí sọ wá fún kí n ṣe sọ́fà ló kù kí n ṣe sáyìn mẹ́rin sọ́fà wà lọ́rùn wa. ìtàkẹ́. abakoko sáà ni wọn náà lọ́ba pé kí ọmọ ìlú lè padà. àpárí fẹ́ lónìí. lórí ẹgbẹ́ ẹni yẹn máa padà sí mẹ́kà yóò ṣe tọ́wọ́ àpò méje yẹn yóò sọ sábà gbọ́dọ̀ alẹ́ méje ó dẹ̀ lè lọ lára tí ọba rọrùn torí máa ń sọ láwọn ọjọ́ mẹ́ta ti pẹ́ lẹ́yìn ọdún. tọ́ba tí wọ́n ti lọ wá fún ìfáàzọ yìí hálàláwò tó ló ṣe. gbogbo kan ló ti lẹ́tọ̀ọ́ sí àtàlẹ́ ìgbìmọ̀ ó dùn ní ìsìnbálò pẹ̀lú ara rẹ̀ tó mú dání. èmi ọlọ́ọ̀ omi kan mú ara ilé tó mú dání. wọ́n ní sóbìnrin bá jẹ́ tó ṣe pípa hajj lọ́wọ́ bá lè jọ ṣe dé nìyẹn yóò ṣe oògùn táwọn alálàájì ti àfihàn wà á lọ lára lára rẹ̀ máa fi gbọ́ tọ́pá lágbára àti ṣe bẹ́ẹ̀ tó wọ́n ní jálẹ̀ ọba ní pé Saudi máa padà sí pọ́ọ̀tẹ̀. ọba jẹ́ ìfọ́ retí pé ẹ̀jẹ̀ yìí máa sọ́ọ̀kù ó sì lákòókò lọ́gbọ́dọ̀ kó mẹ́rin ó lè fi fáyà àjẹrà tó bá nínú òfẹ́ tó àdínú àwọn olùmọ̀ tí wọ́n lọ lè ṣe bàwá fún tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ pẹ̀lú àìsí rẹ̀ oríwé rẹ̀ kan kalẹ̀ mi ìdí òní òtò padà wá bọ́tà wá fún mi torí o ti fi tọ́ lágbára mọ́ nìyẹn lẹ́yìn ìgbà yẹn ìdí òní sàn ó èyí ó tún padà sí mu náà lọ́wọ́ àbárí gbogbo ẹbí kọ́ńtà tọ́ba padà débò lẹ́lẹ́yìn tọ́wá fún yẹn àti sáyìn lẹ́nu sọ̀fà náwá yọ lọ lo ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún káàmọ̀ sí ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ọdún ìgbà yọ lọ lo bẹ́ẹ̀ kí ni wọ́n máa ṣe ń bẹ̀ yọ máa dùkú ní. tọ́ba ti ẹ̀yà ayílà níjọ́ kejì ọdún káàmọ̀ sí ọjọ́ kọkànlá ọdún ìgbà yọ lọ sọkò twenty one ẹ bá gbàgbé pé sẹ́wọ́ntì lògò tó sà wọ́n dẹ̀ ti kọ́ sẹ́wọ̀n lánàá kà á pè níjọ́ ọdún títí ọjọ́ kẹwàá lọ sí ìjà àwa lọ sọ twenty one lẹ́yìn níbo ni ó ti bẹ̀rẹ̀ yọ ọkọ̀ sọ tó gbọ́rọ̀ aṣọ sẹ́wọ̀n ti bẹ̀ ọlọ́ àpò ẹgbẹ́ one two three four tóbi lórí kí ni o sẹ́wọ̀n. àtúbọ̀ tí wọ́n sọ ọlọ́ àpò ẹgbẹ́ ìkẹ́lẹ́ ìgbésí kẹta tóbi lórí méje ṣùgbọ́n tó bá ti ń sọ túbúrọ̀ yẹn tán súnmọ̀ ẹ̀kẹ́ tó wà máa ṣe kí ni súnmọ̀ yẹn ọ̀sán túbúrọ̀ tẹ́ báyìí ààyè kan wà ní orí sáńtà báyìí èsì mi tó gùn jù yóò pọ̀ táyì yẹn yóò sàdó àti ogun mi bá kọ́rọ̀ ó di tọ́ba ti sọ tọ́ba ti sàdó àyẹ̀ tán yóò pọ̀ síbi owó tán èyí tó wà láàrin yóò sọ ọwọ́ ọ̀sán owó tí gbogbo nǹkan tó tún ní ìdìbò pápá jùlọ iṣẹ́ hajj tó yóò tún lọ sọ sẹ́wù níbi òun náà tó bá sọ sẹ́wù yẹn náà yóò tún níbi ìkàbọ̀ sílẹ̀ yóò tún àgbà tó kù bí bá kọ́ra tó di yóò wá tẹ̀kọ́ síbi ìjábọ̀rọ̀ èyí tó mẹ́rin tí wọ́n ti àtàwí ẹ̀ sígẹ́rì àbùsọ̀ méjì sílẹ̀ náà kọjá tuntun wà. aṣọ pẹ́ẹ́ni yọ bẹ̀rẹ̀ sí ni máa lọ sọ́kù láti jọ kejì ọdún tá a bọ̀ sí ọjọ́ kọkànlá ọdún ìjà. tọ́ba tó wáá di ọjọ́ kejìlá ọdún ìjà táwọn abọ̀ síjọ́ kẹta ọdún á tún ṣe bẹ́ẹ̀ á tún sọ pé tó wọ́n bá ti sàlàyé yàn. bí bá ń kẹ́jú ó lè máa lọ lé. ìmọ̀jọ́ ọba kẹ́jú òun lọ sáré á tún lọ sí bẹ́ẹ̀ níjọ́ kẹtàlá ọdún ìjà bí ìṣèjọ́ kẹrin ọdún á tún sọ pé tó wọ́n ẹ̀ẹ́dì pé tọ́jú wọn kàn yóò ti ṣe ìyẹn tó wá ti wá parí ẹ̀ láyè àbá ọ̀parí ìfẹ́ hajj yẹn ibi ọ̀rọ̀ ìfẹ́ hajj parí sí yẹn kí lọ́wọ́ á kù ó gbèrò àti tíwájú lọ ìlú rẹ̀ báyìí kò gbọ́dọ̀ jáde kó o ní mọ́tíkà hàtà ẹ̀dọ́ ìpàdélu wa dáadáa yóò fi lọ yí káyọ ọlọ́run láti dágbére fúnlẹ̀ ọlọ́run pé tó ọlọ́run ò ní ṣe yí láàrin mọ́ fún mi o mo lọ ilé wa o òun náà wàá fi paríparí ọ̀rọ̀ ó ti wá ní hadith abdullahi bin abbas ọ̀dọ̀ ọlọ́run sọlá àdìgúnmọ́ tí àtẹ́bí sọ́mọ́ ọ̀rọ̀ sọlá ń sọ yí pé àdéhùn tó gbọ́dọ̀ jẹ́ paríparí wọn tá fi parí ọ̀rọ̀ ìrìnlẹ̀ ọlọ́run ọlọ́run sọ̀wá fún wọn náà. ṣùgbọ́n fèrè tó ṣe yí pé ó ti parí gbogbo àwọn ọ̀sẹ̀ tá ń sọ yí o ó ti sọ gbogbo ó ti ṣe kó ti òun lè fa tọ̀wá fúlùwádà tó lè pa á tó a ti kú fẹ́ bí ẹ̀fẹ́ mọ́sálásí àtẹ̀jú onímọ̀ ìbílẹ̀ lọ́kùn sínú fẹ́ àìsí o èèyàn sì padà sínú rẹ̀ èèyàn pa màálù tọ́ba dé èyí fi àbọ̀dé mọ́ká alálàájì ọwọ́ wèrè yọ wọ ọjà o yọ wọ ìdíbọ̀ yìí sì yẹ o tí wọ́n bá padà sínú ẹ̀ ó lè fa màálù ó lè fa àbómi fáwọn fábílì ẹ̀ àbáwọn tálákà àbáwọn aláìsí tó bá rọrùn síbẹ̀ ọjọ́ ọ̀pá rí ó ti fẹ́ gbowó fẹ́ kò tó gbowó kẹ̀kẹ́ lé òfin dandan fún ọlọ́run ti àyàlá àyàlá wà àyàlá àwọn ọlọ́run ti ọba alámọ̀tàn ká má fi inú gbígbà wà lákòókò lọ àádùn bá rí gbà wá. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ẹ̀rí béèrè alákọ̀ọ́kọ́ òun ìbéèrè tí oníbéèrè béèrè yìí pé kí ni ọba ṣẹlẹ̀ tí ọkùnkùn fẹ́ ṣe ìyọnu fún yàn ọ̀pá yìí lọ àti máa ń gbọ́ nínú àwọn èyí tó lágbára pọ̀ òun ni ojú tuntun máa ń wáyé ní alẹ́ ẹ̀mú tẹ́lẹ̀ bá. Gbogbo èèyàn máa ń ní agbára fà. Gbogbo èèyàn máa ń ní agbára. Sọ irúfẹ́ òtútù yìí tọ́ba wá ṣẹlẹ̀ téèyàn lè dà nǹkan borí àkọ́kọ́ náà a gbọ́dọ̀ pọn pípé nínú àwọn àlùmọ̀sọ̀rọ̀ sí àlùfẹ̀sọ̀rọ̀ nínú àwọn ìgbà tí wọ́n kọ̀ nípa ìsọ̀rọ̀ ọ̀kan náà nìyẹn èyí tí mo fi kàn sórí. tí kọ̀ǹtẹ́sán bá ti wá jẹ́ pé yẹn já sínú rẹ̀ tó àlejò ìjà ó sọ̀rọ̀ máa fẹ́rẹ̀ ni sẹ́mọ̀ sẹ́yà ní oríṣiríṣi ń bẹ déyẹ̀ lè fa òun láti ṣe bá nínú ọ̀rọ̀ bí kó síbà wá jọ inú wa pàpà jùlọ fáwọn aláìláìjì. a lè fa hajj fún péye ti sàmọ́sọ ìgbà òsè ọmọlá ọwọ́ agbọ́ ìṣòro ọjà ti kó hajj ogúngbé ìṣòro kó sí hajj ọ̀fẹ́rin hajj. tàbí hajj yóò ṣe ìṣòro. àwọn kan dá ikú wọn ò dé kó parí sí hajj olè àbí kan ti kọjá mi olóògbé ti àbí yẹn lọ ìyẹn lọ pè hajj tó tóbi ní ọ̀dẹ̀gbẹ́ ni o ọmọ kó bí rẹ̀ wà wá lọ wá ru ewúrẹ́ bẹ́ẹ̀ náà wà fi kí ni anyị pa ọmọ kó bí rẹ̀ ayébẹ̀dẹ̀ bí ẹ̀kọ́ láti olùfìdíyàn òun ni pé sùdámù ẹ lọ fa ẹ tí ọjà sí gbogbo ẹ lóbi ní náà kàdáyé aláyé sọmọlẹ àbọwọ mìlá àbọwọ àwọ àwọn tẹ́lẹ̀ ti ń yẹ sí kan èyí kan rán ọkùnrin là ń sọ̀rọ̀ àtọ̀rọ̀ obìnrin o wọn ló dé eré bá fi obìnrin sí ilé ìjọ ọkùnrin ni o so irúfẹ́ ọkùnrin yẹn alẹ́ kìí ta wọn ló dé ẹ̀rẹ̀ náà ni ọkà tó kí ni o ìyẹn ọ̀pá ọlọ́ọ̀tà ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ wà á rẹ̀ àwọn kan tọ́tọ́tọ́tọ́ náà ló lè lò ó lè lágbo ó lè so báyìí olè lọ fúrẹ́là káwọn kájọ lè ṣe omi yẹn mọ pé àwọn nìkan kò gbọdọ̀ wáyé. bákan náà ẹni tí ọjà flọ́ọ̀kì hajj ìyàwó ilé àti ẹ̀sùn rẹ̀ ẹni tí wọ́n fún ní hajj bẹ̀rẹ̀ ó dẹ̀ ní gbèsè lọ́mú bóòlù ọ̀sẹ̀ máa di àtúntà àwọn òòjọ́ fẹ́ gbèsè lọ́nà ọmọ kàkà ẹ̀ nígbà tó wọ́ rẹ̀ tó gbèsè bá fẹ́ máa sáré ẹ̀ kọ́sọ̀ ọ̀hún pé àtọ̀hún kóhùn sí owó èyí tó lè dá síjú ni pé wọ́n bá sọ fẹ́ kẹ́lẹ́ àjìlẹ́rẹ́ ni mo máa ní gbèsè lọ́rùn ẹ̀rọ bí ẹni ọkọ̀ ní sẹ́ àwọn ọ̀sán gbèsè àjì ni òun fẹ́ rẹ ọ lọ. omi ẹgbẹ́ yìí sáà sọ nípa pípẹ́ ní ẹsẹ̀ gbèsè ẹ̀mọ́ pé bẹ́ẹ̀ náà lọ́rọ́ dé wọ́n rẹ onímọ̀ká ẹ má gbàgbé gẹ̀dá lọ́sọ́ àjùjẹ́ háì owó tó yẹ kó lẹ̀ fúyàwó àtàwọn ọmọ ẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ náà jọ kí ẹ máa sọ fẹ́ni lọ́rẹ́ yẹn mọ́ni àti ẹ̀dá máa gbàgbé pé ìyàwó mẹ́ta fún ní òbí bímọ dọ́sìn kan kí ni wọ́n á ní wọ́n máa jẹ níbi dé kó ti tó sùn kan yẹn ẹ̀yẹ tẹ̀lé yẹn ju gbogbo ẹ̀ náà èèyàn ni ẹ̀ lẹ́yìn tí mo ti ṣe gbogbo èkó tó gbogbo ẹ̀ parí ọba tó ní kí n tó máa kówó ètò ìrẹ́ ló sì ní ọ̀nà ẹ̀ gbé wọ́n jẹ lẹ́yìn máa mọ fáìlì kó tó ní kí n tó lọ kó bí àwọn àtàwọn ọmọ ẹ̀ máa jẹ wá sọ̀tọ̀ nígbà nígbà tí èsì ti fóun ló di òun àpò aláwọ̀ ó sì sọ̀rọ̀ orí tuntun o ó sọ̀rọ̀ ìjọwọ́ bọ̀. obìnrin ló gbèrò àti ti hajj ṣùgbọ́n kọ rẹ̀ ti ṣe tẹ́lẹ̀ ẹ kọ́wé lómi ìbò ti máa rọ̀ mọ̀ á gbọ́ pé sì sọ pọ̀ nìkan. ẹlò ti ṣe máa rọ̀ mọ̀ ó lè jẹ́ ọmọ rẹ̀ àgbà ọkùnrin ó lè jẹ́ àbúrò ẹ̀ ó lè jẹ́ bọ̀dá ẹ̀ ó lè jẹ́ bàbá ẹ̀ tó ló ṣe ní ìlú. Thank you.